السلام عليكم ورحمة الله وبركاته. أنا أقول لكم أنا أنا أنا أنا أنا أنا أنا أنا أنا أنا oore tó ga jù ilé ọlọ́run máa ṣe fún ìgbìn àti ẹ̀yìn òun náà ní pé ọlọ́run bá ṣe wá ní mùsùlùmí àyí jẹ́ mùsùlùmí máa ọlọ́run ó jẹ́ kí ó ṣẹlẹ̀ sí ọ̀kan wa ọ̀pẹ̀lọ́run ọwọ́ ń kópa wá lẹ́nu tí a jẹ mùsùlùmí ọwọ́ ń kó ṣe wá ní ẹni àdìjọ́ náà pẹ̀lú sábàbí ìsìláàmù orí ọlọ́ìkejì tí a lè mọ́jú bẹ́ẹ̀ òun láàrín tí ọlọ́run wá fún wa ní ọkàn balẹ̀ ní agbègbè wa tí àwà yìí ọlọ́run tó sàlékún ìfọ̀kànbalẹ̀ fún ní agbègbè yìí gbogbo àwọn àyè tí ó fi ìfọ̀kànbalẹ̀ ọlọ́run tó bá fi ìfọ̀kànbalẹ̀ sílẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tí a mẹ́tò bẹ́ẹ̀ òun ni lórí àlàáfíà wa ọlọ́run ti pé ìrìn àti ẹ̀yìn àlàáfíà ẹni kọ̀ọ̀kan lọ́wọ́ ọlọ́run bá pẹ̀lú fún ẹ̀ gbogbo àwọn tí ó ní àlàáfíà ọlọ́run bá ní àlàáfíà adúgbẹ́ gbogbo àwọn ìgbà àwọn aṣòfin wọn àwọn iná ọlọ́run ṣe ní káàkiri ọ̀nà ọlọ́run ọlọ́run ṣe ní ìgbà tí ìgbìyànjú Àbẹ̀lọ́run fún àwọn ọ̀sọ̀rọ̀ ọ̀sọ̀ ìdí àsìkò yìí. Ọlọ́run kó sọ ní ọ̀run tó fi fún àwọn àbáwọn sọ. Àgbọ̀yé ọ̀rọ̀ ní ọlọ́run ní kó ní ẹ̀yìn tí mo bá sọ. Àti ní àti ẹ̀yìn ọdún kọ́ra náà yọ ìṣòro ní àǹfààní. Owó tí wọ́n bá iṣẹ́ ìrìnjẹ́ ọlọ́run ti kọ́ wọ inú sẹ́lẹ̀ fún ọ̀rọ̀. لا حول ولا قوة إلا بالله العلي العظيم Ẹ̀ṣẹ́ wa ti tò ní, ọdọ́ ní pé àwọn ìrọ̀sílẹ̀ àkọ́kọ́ sọ̀rọ̀ ní fún wa ní ìkan tí a síwájú ẹlẹ́gbẹ̀lẹ́rì ní ìtàṣírí ìtàgbọ́n. Àwọn ọba tí ọlá rẹ̀ dá, ó ń ṣàlàyé fún wa lánàá nípa àlẹ́bíyà fún àlẹ́ ìṣọ́lá tó ṣọ́kọ̀rìn. ó jẹ́ kó yé wa wípé ó bá àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ rẹ̀ ó bá wọn sọ̀rọ̀ nígbàtí ó bá wọn sọ̀rọ̀ tán wípé sùúrù òun ló pé ó rẹwà lórí àwọn amúrànlẹ̀ tí wọ́n ń ṣẹlẹ̀. Ó ti ní pẹ̀sẹ̀lẹ̀ lọ láwọn bọ́lọ́wọ́ bá yóò fún gbogbo àwọn ọmọ ìfẹ́sẹ̀ ìta padà wá bá. Ó wá kó lọ́dọ̀ àwọn ọmọ rẹ̀. Lẹ́gbẹ́ ṣàfihàn tí wọ́n bí inú wọn tí ń bàjẹ́ tó nípa inú sùn. Àwọn sọ́làyé fún àwọn ìpẹ́ ojú rẹ̀ dúdú sí ìrẹ́lẹ̀ fún ọgbọ́n òkùn funfun láti pàṣẹ ìbànújẹ́. Ó sì jẹ́ ìgbẹ́gbẹ́ ìgbẹ́ òkùn ìbànújẹ́ náà òkùn pàmá. Àwọn ọmọ mọ́tà àwọn bàbá wọn ẹgbẹ́ lọ sọ fún wọn nípa wípé wọ́n lọ wípé ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ìmọ̀ràn sí Yúsùfù ní gbogbo ìgbà torí pé ìmọ̀ràn sí Yúsùfù yìí ó ti sọ di ẹni tó wù ẹ tó ti súnmọ́ bí ìparun pẹ̀lẹ́ tó díẹ̀ ló kù kò jẹ́ ìṣúná. àti àkókò sọ fún àwọn ọmọ rẹ̀ ìjẹ́ gbogbo ìbànújẹ́ bẹ́ẹ̀ ní òun gbé ìbànújẹ́ náà àti tó ń gbé tó fojú wà ní tọpamá òun gbé lọ́wọ́ ọlọ́wọ́ ọba alágbọ́n sọ́ọ̀fù pọ́blẹ́mù náà olùsọ́lọ́ òun mú sí ọlọ́wọ́ máa fi sọ́ọ̀fù pọ́blẹ́mù rẹ̀ kò lè àwọn ọmọ pé kí wọ́n lọ sí ìlọ ìlúṣọ́ kí wọ́n lọ ṣe ìwádìí dáadáa nípa yíṣù àti bùnyámì tó jẹ́ ọmọ àyà rẹ̀ tó wọ́n ní sí òkú tó jẹ́ tó bá fi ní sí òkú bẹ́ẹ̀ àwọn tó jẹ́ kéèkì Ọmọ tàà ẹgbùn wọn, ìdí tí wọ́n á jàbá máa jẹ́ sí ìwàdé òun náà yìí. Sọ ìjàbá jẹ́ sí ìwàdé òun ìdí ìgbẹ̀rẹ̀ ká máa máa lù sí ìpò. Sọ àwọn tó jẹ́ pé òṣèlú àbí àwọn mùsùlùmí tí bá ń gbé ní ìṣèlú àwọn ni wọ́n máa jẹ́ ẹni tó máa lù sí ìpò. Òtẹ̀sílù àtòrí yóò máa bẹ̀rẹ̀ ní àyà ìsìnkú ìnàṣọ́tò yóò sókò àtúwà. Tó ń kà fún wa lóṣù lọ. فلما دخلوا عليه قالوا يا أيها العزيز وجئنا ببضاعة مزجاة إن الله يجري Ọlọ́run bá ti ọlá ìgbà ó ń sàrí fún wa nínú ṣọ́rọ̀ ìlú oṣù, ààrẹ ààrẹ ìfìdí.

tó fẹ́ tẹ̀lé òfin bàbá wọn òun náà ní tẹ̀lé wọn lọ sí ilẹ̀ lóṣọ́ láti máa sọ wá iṣẹ́ tí bàbá wọn ní ló ń tilé wọn lọ́wọ́. Ẹ̀kọ́ àti wá tó yé wa àwọn ló fi pé àwọn ọmọ yìí wọ́n tẹ̀lé sí bàbá wọn fẹ́. Wọ́n sọ pé ẹwọ́ bàbá yìí wàhálà rẹ̀ ti pọ̀ jù. Èyí ọmọ ń múlẹ̀ lẹ́yìn ọdún kan péré ni ó lò ló ti padà wálé tí Yusuf ní alámọ́rí jẹ́ ti lọ́nà kíni ká máa máa dàmúlé lórí àwọn ọmọ yìí wọ́n gbọ́ àdváìsì bàbá wọn ìmọ̀ràn bàbá wọn àwọn ọmọ yìí gbọ́ torí bẹ́ẹ̀ àjò láti ìlú tí Yakubu wà tó ti dé Yusuf wà ètè ìrìnàjò kékeré wọn ìrẹ́jọ́ ni àjò ẹgbì ẹgbẹ́ bí àwọn àpàdé ṣe yọ máa rìn ṣe yọ máa pinnu náà tó sọ ṣùgbọ́n ìgbé àjò ẹgbì ẹgbẹ́ bá àwọn àpàdé ẹgbẹ́ sọ. ìlú tí wọ́n ní na wà wọ́n á gbà pé ìlú wọ́n ti kọ̀kọ́ ti wá sí bẹ́ẹ̀ ṣàwọn fi kan ọ̀gbọ̀n ìbẹ̀rẹ̀ ìṣàkóso ìkan ọ̀gbọ̀n ni wọ́n lò láti jẹun ṣùgbọ́n máa gbá ríkà náà iṣẹ́ ńlá ni bí àwọn mọ́tò kan láti ṣe lórí bẹ́ẹ̀ ṣé bá ti sọ̀kalẹ̀ lọ́wọ́ ní pé òun ti ṣe. tó jọra bẹ́ẹ̀ àwọn ọmọ ẹ̀yọ́ ọ̀pọ̀ wọ́n ti kọ́kọ́ lọ lákọ̀ọ́kọ́ nígbà tí wọ́n ń jọ ẹ̀rẹ́ ẹ̀kejì wọ́n ti ti wá sí bẹ́ẹ̀ nítorí pé wọ́n fẹ́ wọ́n ara oúnjẹ tí wọ́n jẹ àtọ́pá pé ìyà òun ṣẹlẹ̀ láwùjọ. Wọ́n sì rí opportunity lọ́lá ìkejì tó wọ́n ní kí wọ́n má burú wọn dání. Tó kúkú sábà burú ọmọ dání, òun náà ní tó ṣẹlẹ̀ tó wá ṣẹlẹ̀ ìsinú sùtù wa mú àbúrò yìí sílẹ̀. Ilé wa ẹ̀fọ́ agẹ́gbẹ́ wọ́n fẹ́ padà lọ sí ilẹ̀ Mísírọ̀ lẹ́ẹ̀kẹta wọ́n fẹ́ fara ní sílẹ̀ ní sọ̀rọ̀ mẹ́ẹ̀kẹta àwọn apá sọ wípé èso gbogbo wọn náà padà lọ sí inú inú sọ̀rọ̀ bàbá ọ̀hánà ṣùgbọ́n ọlọ́run bá ń kó gbogbo wọn pọ̀ ní àbọ̀ rírù ìjókòjú náà pẹ̀lú wípé ọlọ́run bá ń kó wọn pọ̀ wọ́n ò dùn lóhùn òun ọ̀sọ̀kọ́ màkàn nínú wọn ni wọ́n lọ oníbìrin tó sọ́mọ́ bí ẹgbẹ́ nínú gbogbo wọn ojoojúmọ́ òun náà ní gbogbo wọn pátá ní wọn òun ni wọn ti padà ìjọba ọ̀sán tó wọ́n yá padà ó ti tò wà mẹ́ náà. alákọ̀ọ́kọ́ rẹ́ńpẹ́ lọ́jọ́ sí bàbá wọn láti padà wọn sílẹ̀ ní sọ́rọ̀ mọ́bàtàn sáàbùkà nígbà ilé ìṣẹ̀ta. ṣùgbọ́n wọ́n tún máa wò lọ ṣe náà bẹ́ẹ̀ lọ ṣe wò pé káwọn lọ ṣèwádìí lásán wọ́n tún náà ló ń jẹ́ wà ara ń jẹ sọ ọ̀pọ̀ ní àwọn òṣàbà tí ṣùgbọ́n owó tí wọ́n ní lọ́wọ́ owó yẹn ti máa jọjọ. Mo lè jẹ́ wípé ó lè má jẹ̀ bí owó dáwà ní nábàáyì. Ọ̀rẹ́ rẹ̀ sọ lọ́wọ́ ọ̀rọ̀ òpè ní owó. Láyé jọ́ nígbà mi ẹ̀ẹ́mù kankan bá ní ẹ̀wà mú sí iṣẹ́ ìgbẹ́ lọ́ra nǹkan. nǹkan tó wà bá mẹ́kùnjẹ mú dání ẹ̀ òun lẹ́ẹ̀fì ilẹ̀ àwọn yóò wá ọ̀gbẹ̀ tí ní ìmá tó lè láì òun ó fi wá fún ní ọjà kẹ́ẹ̀kẹ́ rà nígbà náà tí àìmọ̀ àpèrè nke báyìí nke àwọn agbé nǹkan dámọ̀ ní dámọ̀ lè fi gba ọjà ilé rẹ̀ àwọn ọmọdé ẹ̀ fẹ́ gbà gba àwọn ẹwà kó asọ́lẹ̀ rẹ̀ náà ní àà ẹgbẹ́ gba òní báàbù ní ẹwà kó asọ́lá ilẹ̀ rẹ̀ ní òní olóògbòmí kó bẹ̀. ìdí kan wá jìlá sọ bá àwọn nǹkan tó jọ́ lóde òfé a òṣìṣẹ́ òṣìṣẹ́ ara ti ara ti bá wà ní. wọ́n lè jẹ́ pé ìjú ọmọ dání jọ náà tí wọ́n ní èéṣe tó tó láti ra wọn jà. ó kéré jọjọ ṣùgbọ́n òun bẹ́ẹ̀.

ìtọ́ máa dá náà ní ilé ìdí ó dá ní ẹgbẹ́ pé kò ní olórí tó yẹ ká mú dání ká fúnra ọjà. Orí jẹ́ pé ìgbà tó ń lọ wọ́n tún múra láti ra ọjà bọ̀. Ìgbàlá kan ìgbàjá àwọn gẹ̀gẹ̀ ni pé ọ̀bẹ̀ lọ́wọ́ yìí. Ìjọba orí tí wọ́n lọ ṣe gẹ́gẹ́ òun náà fẹ́ lọ ṣùgbọ́n àwọn wo pé ìrìn àjò ní òfin ṣe ìrìn àjò díẹ̀ ìrìn àjò tí òfin ṣe ìrìn àjò díẹ̀ ọ̀yẹ̀ ká tún lè nínú ara oúnjẹ pọ̀ pẹ̀lú rẹ̀ ọ̀rọ̀ ní bàbá máa ń dàkọ́ nínú ọ̀rọ̀ nígbà tí wọ́n ṣe ìrìn àjò tí wọ́n jẹ́ ilẹ̀ mísíràn tí wọ́n wá wọlé sí Yúúsù ọlọ́mọ àjábọ̀ ní Tó bá tó ní kí wọ́n ní ìpadà máa. Tó bá wọ́n fẹ́ lọ ra ọjà. Nígbà tí wọ́n wọlé ti lúúsù. Kọ́ọ̀lù yẹ ẹ̀yìn rẹ̀ pé ìyá àjọ àjọ. Ìwọ ẹni ńlá àtọ̀kùn àmì ẹ̀yìn ìfẹ́ méjì òtútù lójúmọ́ sí. Ẹ má ti jẹ́ ní ńlá tó máa jẹ́ pé ó jẹ́ olóyè kan yàtọ̀ sọ́ba nílẹ̀ ní sọ́ọ̀ ọjọ́ tó máa ń pè ní àlẹ́ àlẹ́. Ẹlẹ́ẹ̀kejì wọ́n lè ti ṣe tàwa súnù láti lè jẹ́ pé bí ẹ bá fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹnìkan èèyàn kan lè máa nǹkan lẹ́gbẹ̀ẹ́ ọkọ lórí ọkọ lórí sí lọ́wọ́ ọwá lónìí pọ́n ó ń sì lé <laughs> àìsàn lónìí ẹ̀rọ̀wẹ́ ọjọ́ mi mọ́ rí gan ẹgbẹ́ tí ni ọmọ èèyàn kọ̀ọ̀kan ló fẹ́ràn àpọ̀lé ọmọ fẹ́ràn àpọ̀lé bẹ́ẹ̀ ẹ̀yẹ̀mí ẹ̀kọ́ wọ́n sọ̀rọ̀ ìyá ìgbàlẹ̀ àti ìbò tòkìtì ọ̀rọ̀ mọ́ sọ̀rọ̀ bá ń tẹ àjà wọ́n fi tàpẹ́lẹ́ fún yusuf wọ́n bẹ̀ fi wá pé Àwọn ọmọ ìjẹ́ ìjẹ́ àtorí àgbàrá wọn àtọ́mọ̀ fún Yúsùn àwọn ń tèwà dìde. Ṣùgbọ́n ó sọ pé oúnjẹ lára lọ́jọ́ òní òkú wá jẹ. Òṣìṣọ́ wọ́n jẹ náà lóòótọ́. Òṣìṣọ́ àwọn kama yadda sabayi masana wa alama wa àjọ ìnira ọ̀nàpẹ̀lá àdúgbò fámi ọ̀gá ìnira ẹgbẹ́ lọ́dọ̀ ọtí tí wọ́n kò sí ní ọ ilẹ̀ tí wọ́n nígbà náà oṣù ọ̀rọ̀ wọn àwọn tẹ́lẹ̀ àwọn ìgbòmọ̀ ojú tó súnmọ́ owó mẹ́rin lè sí ọmọ àlàbí Yusuf lá olóṣèlú àwọn ará àwọn Yusuf tẹ́lẹ̀ ojú kúrò oúnjẹ pamọ́ oúnjẹ náà kó pamọ́ orin wọn dà ní ọ̀rọ̀ ìwọ̀n ọ̀rọ̀ náà ọ̀rọ̀ náà bẹ́ẹ̀ gbogbo oníjẹ́ kù ìwọ̀n fi yọ inú ìlà náà oúnjẹ náà bá rà wọ́n mọ̀ jẹjẹ ní ẹ̀rọ bàbá ìpọ̀ máa sọ fún ẹgbẹ́ Ìnira ó ti gbá wa mú wà áàrá àtàrà àti gbogbo àwọn ẹbí wa pàtàkì ẹ̀sán. Ọ̀gbìnrin láti àwọn ọmọ ìgbésí fún wa ìṣẹ́lẹ̀ sẹ́kẹ́ńdẹ̀. Tọ́wọ́n láti sọ fún ọmọ sọ, ní ṣùgbọ́n ẹ̀sìn àìkẹ́kẹ́ fi ní ìṣẹ̀lẹ̀ yìí gbogbo àwùjọ ọ̀nà àìlẹ́. Òkè ìrìn òkè ìtàlàyé ní bá ń tẹ̀lẹ̀, kò sí ìgbà tó burú rẹ̀. Nígbà tí èèyàn bá jẹ́ pé èèyàn wípé ìpínlẹ̀ fẹ́ sọ fẹ́ ìpínlẹ̀ fẹ́ pa àwọn lọ́dọ̀ ẹ̀ ẹ̀rí ẹni tó fún yàn wọ́n sábà ní fún àṣẹ sí yàn nínú ẹ̀sìn kò sí ìbàlúta. Wọ́n wá sọ fún pé wà ní iná ìdí lọ àti mú sí gbà. Àwọn àwọn àwọn bíbí ìjọ àti gbogbo bẹ́ẹ̀ ni àbá fi lé ṣe pàṣẹ báàrọ̀ láti gbà fún. Láti fi gba nǹkan. Olẹ́m̀pẹ̀ ní kí lọ́wọ́ àìsìnjọ́ àrẹ́mùsàrẹ́ fún àníwájú. Àwọn ni a ní ìjọ́ àti ń ìjọ́ àmì. Mú yí já kí ń ṣùgbọ́n ìjọ́ àtàrí mò yí já bí. Èdí wọ́n máa ti fún ìjọ́ máa ti sọ́ọ̀lá yìí lọ́mọ ajíjá sọ ọlọ́mọ ajíjá pé òun ni ó tẹ́gbẹ́ kí ni ó ucg àjíjá sọ ọlọ́mọ ń darí kí ni ó atẹ́gùn yóò fi sí yóò fi sọ́hùn ajíjá ilé òfin nǹkan sí ó fi nǹkan sọ́hùn sọ dèjọ́ àti ìwòjà nǹkan lọ́dún rẹ̀ ọ̀rẹ́ gbé gbàǹkan tí ọba lọ́dún ọjọ́ fẹ́ ẹgbẹ́ ń gbàgbọ́ wọn ẹgbẹ́ gbà wọn gbà wọn gbà wọn wọn ní ló ń gbà wọn. Lọ àti lọ tí ìkẹ́lẹ́ mílẹ̀ láwọ́ di ra nǹkan wọ́n máa tì í sí ìpì sọ́hùn ni. So àtìgbọ́ ayé máa pẹ́ sí ní ọ̀gẹ́ gírí o, òun àbájọ́ ẹ̀kùtù, kò tó kọ́ ayé àlejò wọn di àbájọ́ àwọn ọlọ́gbẹ́ ẹ̀lọ́gbẹ́ ìlú ọlọ́run. Yẹ́gbẹ́ ká máa ń pé nǹkan tó ń lé áníyàn ọ̀níyà, ọ̀níyà fi ń wà dí àfihàn. Ó jẹ́ nǹkan ló jẹ́ rí jẹ́ ó kéré, ó jẹ́ bẹ́rẹ́. Ògèlè kẹ́lá àwọn ilé ìgbèlè kẹ́bí ọwọ́ tí a lè bùnbọ̀ ní pé àà bí kóòdì ló gbé láì nígbà tó bẹ́rẹ́ fi gbá nǹkan yí àà àbójútó ìrìnàjò bàjẹ́ torí pé níbi débà ìbàtà náà jọ àwọn ọlọ́jà àwọn ìjìnlẹ̀ pẹ̀lú ẹ̀ lẹ́nu ẹgbẹ́ wọn lọ́wọ́ ìfúnfà fún ó ti wà títí náà ẹ̀rìwẹ́ ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ẹ̀bí ọ̀rọ̀ yẹn gan lọ nínú ilé yọ́kọ̀ kan rẹ̀ yọ́rọ̀ yọ́rọ̀ lórí ìfẹ́ lọ́ta ọlọ́kàwà bẹ́ẹ̀ ọ̀rọ̀ náà ní pé ìfẹ́kùnrin mo ti já sí bẹ́ẹ̀ náà tún jà mo ti já sí bẹ́ẹ̀ náà tún jà sọ̀rọ̀ láàrin àwọn oníṣòwò wọ́n ma gbá síra wọn ni o ọjọ́ ìjẹ́ eléyìí ò ní fẹ́ gbà eléyìí náà ò ní fẹ́ gbà tó ìjà ìmúwánu tó ní ẹgbẹ́ wọ́n jọ pé lóṣù tó ọ̀rẹ́ tó abúrò lọ́lé ọ̀rẹ́ pé tí wọ́n bá lè gbà wọ́n wọ́n wá ẹjọ́ wọ́n sọ́mọ́ owó ti gbà tó dání ìgbàlẹ́ ti gbà ọ̀rẹ́ tó gbà wọ́n wá wọ́n kàn Torí wọn tó lọ pé ọ̀rọ̀ ogun lára orí ìdáyé ni wọ́n ní ṣùgbù àti mọ́ tẹ́lẹ̀jẹ́lẹ̀ gbogbo wádá òwòdá wá nìyí wọ́n ní ìdí kí ẹrù kálukú ẹrù rà oníkọ̀ sí ìgbèrè. Torí ẹ̀, ọ̀rẹ́ mọ̀rẹ́ yóò dùn àwọn ọ̀rẹ́ tó lè dé ní ọ̀há òfin ìlànà àlèkè. Ìyí tí ó jẹ́ ẹrù tí ká ń gún lérù lélẹ́ òjẹ́ òmìnira kò ní kọ̀ ọ̀kan lérù. Ọjọ́pọ̀jẹ́ pé mo ń gbọ́ ẹ̀ ló pè fún wa. Ìjọba ló wà ní oṣù tó. Sọ wọn fẹ́ bẹ́ẹ̀ ní ọ̀dọ̀ yìí oṣù. Sọ wọ́n wà ń lọ́dọ̀ rẹ̀. Wọ́n wà lóṣù láti jẹ́ pé kọ́tà ní àwọn ó jẹ́ kó jẹ́ pé oúnjẹ tí ó tà fún àwọn kò ní sẹ́ni kankan ní àwọn tí ó jẹ́ kí ni o tí ò ní ní ẹrù tí ó gbé lọ ilẹ̀ ònínú kẹlá kan ti kà ní lọ́dọ̀ ìlànà ìtaàbà wọ́n bẹ̀rẹ̀ pé gbogbo àwọn ìkárùn-ún àkúnmí wa dáa kó wà yìí bá wa jẹ́ ti gbogbo ẹ̀ kó lé nínú ohun. Ráàdùn ọ̀dẹ̀ tàbí tó ti wà fún ẹ̀rọ tó ti wà máa tún kọ́. Tòtà áwọ̀ fi ìdánilá àmì kẹ́yìn. Bá wa pé ìrọ̀lẹ́ ìpẹ́kọ́ لنا وتصدق علينا كما لو كنا نقول وتصدق علينا وما فهو أنت سنة بيجي وتصدق علينا هذا هو إذا تصدق علينا ونبي تصدق الجن في تعافينا àwọn mẹ́ta ti kààrà àmì wátàṣọ́ dá tó bá bá wa wọn pé sáyẹ́rẹ́yẹ́ wàtàṣọ́ dá àlẹ́ tó fún aláwọ̀ akínyẹ̀rọ nǹkan díẹ̀ sí orílẹ̀ àtọ̀pọ̀ náà ní ẹ̀gbọ́ lágbára náà ní ìjọ kékeré díẹ̀ tí a máa lé ẹ̀rù sí ọ̀dọ̀ wa ní ìdúró tó wà lè rẹ̀ nǹkan gẹ́gẹ́ ọjọ́ oyè ní ẹ̀sùn lọ́dọ̀ lọ́dún ìwà títí ìlọ́dún gbé àlékún kan lọ́dún tó wọ́n ní Àwọn mẹ́ta ṣe sàárá àmì. Àwọn kan ní ara sàárá àtọ̀ wọn ta fẹ́ jẹ́ kàtàlé nìyà. Bìkọ́ bú bí ìjọ̀rọ̀ àfìnà.

àbí wọ́n jẹ́ ẹgbẹ́gbẹ́ ojú ẹrú nílé àwọn àgbẹ́bí ọlọ́run irú wọn bá wọn ẹ̀gbọ́dọ̀ ti sàárà àti ọgbà wọn bọ́ ti sàárà ẹgbẹ́ ìṣọ́rọ̀ ọba rí èso fún ọba yìí ọba ní èso yìí àmọ̀bọ̀yá sàárà yìí òbí omi dáàbò lórí nínú èso yìí torí ẹ̀kọ́ jẹ́ òfin lẹ̀ lọ́wọ́ lọ́wọ́ kò ṣe wá lọ́wọ́ láti máa yẹn èso àwọn ìjẹ́. Tó bá rí bọ̀bá tí wọ́n tó ìjọba ti jẹ́ òun ìjẹ́. Ọ̀dọ̀ ní ọrẹ kíta, ọ̀dọ̀ ní kí ni ó tààrà àtìkè. Sọ̀rọ̀ Sàmúlánà Ìfàríṣì, ìkan náà ọdún gba ìsìláàmù. Ọ̀rọ̀ tó gba ìgbà ìsìláàmù ní bàbá nàbí ọlọ́run tó ti gbọ́ òun náà ní pé àwọn tó bá lọ́gbọ̀dọ̀ ìyá rẹ̀ ló mú wá bàbá mi ọlọ́run kì í gbé àwọn àmì tó wù ẹ má tó ti kù àìjẹ̀lú báwọn jọ ọmọ ọmọ ajẹ́ ọjọ́ bàbá ló ti tó máa padà wá ọwọ́ ní ìdíkò gbé wáyé ẹ̀bùn ní o àti wọn bẹ̀rẹ̀ wọn sọ ọwọ́ ní nínú àwọn àmì Àwọn ni á ah, fẹ́ mọ̀ nípa ẹ̀kọ́ ìlú ó lè rí. Ọ̀fẹ́ wo ọ̀fẹ́ sọ́jà mẹ́jọ pé, táyà ọjọ́ ọlọ́nà gbé ìjà ọ̀nà. Àwọn àrọ́jọ́ ọlọ́run ìgbẹ́ kí ni ọ̀rọ̀ àwọn ọlọ́pàá súnmọ́ àwọn ẹgbà pípín ìjọba náà. Tọ́wọ́bẹ́ fún ayé orí ìjọba òfin wa lẹ́gbùn kò lọ pé ọlọ́run kọ́ ọmọ. Tó àwọn sáàlì yìí ẹgbẹ́ àrọ́jọ́ ọlọ́run yàgùrù. Tọ́wọ́ irú ṣùgbọ́n àrọ́jọ́ ọlọ́run yàgùrù yàgàtà àwọn ọmọ ẹgbẹ́ ọlọ́run. Ọlọ́pàá jẹ́ àwọn ọmọ ẹgbẹ́ ọlọ́run from the Quran of the Ìwà yóò dílé dáwà lórí ọlọ́run, orí fún ọgbà bí i ọrùn ọ̀dá. Gẹ́gẹ́ bí àwọn wọn sáà sáà jíjá ààrẹ ẹ̀yẹ náà, ẹ̀rọ lẹ́gbà àwọn àwọn àti orí pé ká bá ti lè tàbí sáàrà àdìdì yìí. Ó lè bẹ̀rẹ̀ àrẹ́bì ìtàṣẹ́ àmì kan lọ́gbà yàtọ̀ láàrín gbogbo àwọn àrẹ́bì yìí kúkú yẹn ò ní jẹ́ gbogbo ojú bí àwọn àmẹ́fẹ́ ọlọ́run tó ṣàárẹ̀ jù lọ. Tó ọ, pé wọ́n bèèrè ọwọ́ tó dá mi ò rẹ̀ náà. Ìbéèrè náà bèèrè ọwọ́ tẹ̀ mí wọ́n ní àlùkò ìmọ̀ sí àsọ́dà ọ̀tún àbí nílẹ̀ àmìyà tí wọ́n á lọ níbi na àlẹ́ ìkọlá tó sára. Wọ́n bèèrè ọwọ́ ẹ̀. Wọ́n ní ṣùgbọ́n àwọn ọ̀yẹ́ náà ti bẹ̀rẹ̀. Tí wọ́n sọ fọ́dà kọ̀ yìí pọ̀ fún ẹnìkan nínú àwọn àlẹ́bí ọlọ́run ọba tó ní ṣùgbọ́n ní bàkọ́lá ṣùgbọ́n ọ̀rọ̀ adájọ́ dágá yòrídù ànàsọ́dà kọ̀tà kàánẹ́kí àlàálá náà. Táwọn àríwẹ̀ lọ́nà dájú lọ, ẹgbẹ́ tààrà àwọn nínú ẹgbẹ́ àtàwọn ẹgbẹ́ tí wọ́n. Tó kí ẹni ti máa ìgbé tí wọ́n ti gbà sọ́nà àwọn ẹgbẹ́ tí wọ́n sọ wọn làwọn òní máa jẹ ẹ̀sán wọn nù, ọ̀nàbẹ́ni ní ẹ̀fà tọ́lá ní ìkànnì. Àfi rẹ̀ ní ìṣẹ́fẹ́ ó ní ìgbà sí rẹ̀ ní ìdàmú lọ́kẹ́ àwọn àdébíyàn ló tó ṣáájú. Látúrí ìjọba ìjọba yóò máa ń gbé sàárà náà lójú. Sàárà bẹ́ẹ̀ lò ní ṣúgà lórí ẹ̀ náà, wọ́n fi jẹ náà àkọ́kọ́ lè gbé lọ òun ni ààbò. Lórí wípé òun ló lẹ́yìn. Nígbà tí ẹ̀wọ̀n ń gbà sọ́jà pọ̀ ní abẹ́ tún ẹ̀sìn kan ní. Ní abẹ́ tún ẹ̀sìn kan ní, kí lè gé ọ̀rọ̀ máa ọ̀rọ̀ ọ̀rẹ́ ìwà ni ẹ̀rí yóò jẹ́ pé yóò fún wa ní ìdùnnú àpò láàrin wọn ara ẹgbẹ́ tí a máa ń tà sí òrọ̀ lọ́wọ́. Táwọn àdéhùn ẹ̀rí ni máa wà kọ́kọ́ lọ. Ìgbà tó bá kọ́kọ́ wà tẹ̀lé ọ̀nà àtàbẹ́ ló ti ní ọmọ àwọn ọmọ ìwà sọ̀rọ̀ lọ́dọ̀ yíṣù wàtàtọ́ dákẹ́ ààrẹ tó fún wa ní sọ́dákọ̀ lórí èyí tó fi wọ́n fún wa pẹ́rẹ́ ìrìnàlùwọ́ ìrẹ́bí Wọ́n ìkọ̀lẹ́ yìí ń ṣe ọlọ́pùnrin sọ̀rọ̀ sọ̀rọ̀ a lè mú ká sọ̀rọ̀ ẹni tí bá máa ń lè kààrá. Máa pàrọ̀ tó ṣe ń sì bá tó kẹjá ní pẹ̀lú. Tí wọ́n lè yára máa ń jẹ́ kí ẹni mọ̀ sọ́rọ̀ jẹ́ àjẹ̀dá kan wá ọ̀fẹ́ wọ́n ní kiri ọlọ́run ó ṣe nínú ìran sọ ní ẹ̀sùn nínú ọ̀dọ́ bẹ́ẹ̀ ọlọ́run ọba yóò sọ wọn lẹ́sàn ẹ̀sán yìí tó ń sọ yìí ẹ̀sán ẹjọ́ sí ìlà àti àmì ilé tí tí mo ta sọ kì sí ìlà kí ni ọ lórí sọ́dápọ̀ rẹ̀ ìyá ó mérí ẹ̀sán wọn jẹ́ pé ó ti sàrọ̀ àbúrò wọn òbí ẹni jùlá wọ́n ò ti pé ipò tí ẹgbẹ́ bá sọ̀rọ̀ tó jẹ́ kí ni ọ wà àwọn àwọn ti àwọn pàjẹ́ lẹ́gbẹ́ lọ́dọ̀ pé wọ́n ọmọ ipò tí Yusuf wà bóyá ṣẹ̀rí àtàkọ̀jẹ́ lárí jẹ́mọ̀ jẹ́ mùsùlùmí bóyá náà jẹ́ kíni ọ bóyá náà jẹ́ mùsùlùmí jẹ́ mùsùlùmí ó ti wá ní tààrí ìlú yẹn wọ́n wá lórí tó èyàn tó lágbára púpọ̀ lórí méjì lọ ẹ̀yàn tó lágbára fún ọgbà bí ọmọ ìgbà lọ́wọ́ ní ọlọ́gbára òkè wà jẹrà láìjẹ ojú ní àgbà jẹrà láìjẹ kan tàbí ìgbìlá tó rò pé ọ̀rí ọ̀tàgbà tó wáyé láìjẹ kọ́ ọ̀tàgbà tó kéde ní sàmì ojú àwọn ọ̀tàgbà tó máa bẹ́ẹ̀ máa sàgbà ọ̀tàgbà tó lọ máa jẹ́ sí àwọn ọ̀tàgbà tó wà ọ̀rọ̀ ìgbìmọ̀ ojú láti ọ̀rọ̀ dáyà ọ̀rọ̀ Ina da ahìrì ní ìpínlẹ̀ ààrùn ìfọ́nkàṣà. Wọ́n àbá àbájá lè ọlọ́run ọba lẹ́yìn sí ààrùn ìfọ́nkàṣà. Iná ń sọ lẹ́sàn. Gbogbo àwọn ọjọ́ máa ti máa ń ṣe sàárà ọlọ́run ti máa ń sọ̀rọ̀ ìjọba kí a máa. Àwọn olóòwò ìgbẹ́lẹ́ jọ máa àwọn ọlọ́gbẹ́ ìgbẹ́ tó máa ń pa kúkú. Káwọn àwọn ìjọba náà tọ́lọ́dọ̀ abẹ́ náà bà ní lára ṣe ní ohun aráyà yìí. Àgbàdo alákọ̀ọ́kọ́ ọjà sínú aráyà ìkọ̀ náà ní wípé wọ́n á tún lè kọ́ ti Yusuf àti Tata Àdìsí. Bàbá jẹ́ àwọn ọmọ Yusuf wọ́n tẹ̀lé sínú Nàìjíríà bàbá wọn. Wọ́n tẹ̀lé Nàìjíríà Látara àmúrísà ìgbẹ́ ìfẹ̀rọ mọ̀lù ìgbẹ́ àti ìjàm̀tọ́lá bíbí ikú àjà. Kàmà àgbọ́lé ẹgbà dínkù ẹgbọ́lẹ́gbà jẹ́ nílá nílá ọ̀pàdé ní ààrẹ ìgbà bùkátà kọlọ́dọ̀ rẹ̀. Bẹ́ẹ̀ bọ̀ mi jẹ́ àjọ àmì ẹ̀rẹ̀ àmì. Lẹ́mà àgbà náà láwọn àǹfààní tá a ṣe nínú áyà yìí, òun náà ní í jẹ́ ìjàwáàjù ṣàkóhá ìjàmbùkì káwá bá ń lé ọ àbí ìgbàgbà bá ń ṣe ọ inú pọ́ ní ìgbà kan o sí ọ ní ó yẹ kó ra òògùn kan kúrò lọ́wọ́ olówó lọ́wọ́ ó lẹ́tọ̀ọ́ kó sọ jáde ẹjọ́ bá rọ̀ wà lọ́wọ́lọ́wọ́ eléyìí ò lè ń ṣàkóso àǹtí ìdáwà kùnú kò kí ń ṣàléébù ẹ̀jẹ̀ nípa bọ́ọ̀ bá rọrùn sábàbí ni ẹ máa mú bá lọ́rọ̀ àwọn sábàbí ọ̀pá máa ń ṣe ẹ̀yọ́ kó bá lọ́rọ̀ kí ọ̀rọ̀ mú wà sábàbí Tọ́nà àpárá ọ̀dọ̀fẹ́ ìtàn ọwọ́ mátàrá sí oríṣìíta ọwọ́ ara gbọ́tẹ̀gbẹ̀ ìtàn ọ̀rọ̀ àṣọ ìpìtìtìtì. Wọ́n ọ̀dọ́ wa mátàrá sí ìjáde. Ẹgbẹ́ sọ fún ẹgbẹ́ ìdí pa ní o, káàkiri ọ̀gbọ́n oúnjẹ wá ní gbogbo oúnjẹ. Tọ́wọ́ kẹrì kan pé ẹgbẹ́ mátàrá sí yóò jáde. Ní ọmọ ara rí, ọwọ́ àti pẹ̀lú ọgbẹ́ jáde, oríṣìí ó sì jẹ́ bí wọn. Ìgbà náà lọ jẹ́ wa pé òun òfẹ́ náà yàtọ̀ ẹgbẹ́ ọlọ́run. Ikọ́ tó mú ìjẹ́ lọ àpárá lọ́wọ́. Ikọ́ tó mú ìjẹ́ lọ sí Sábà bí kẹrin olóṣèlú kí ni olóṣèlú ìbọn ọjọ́ ìyàfẹ́ wà mẹ́. Sọ́ni jáde ọ̀nà sára ìbọn ọdún ìwọ̀n jẹjẹ nù. Ọ̀pọ̀ ẹ̀bá rẹ̀ yẹn jẹ́ ìjọ àìsàn àwọn ẹ̀yọ́ gidi tí ó bẹ̀rù bí wọ́n sọ pé ètò ọ̀fẹ́ ni wọ́n sọ pé ètò ọ̀fẹ́ ni wọ́n sọ pé ètò Náà, àpá àwọn ọ̀dọ́ pé ìjọwọ́ àtúntà àmì àti onígbẹ̀rẹ̀ àmì ìgbẹ̀rẹ̀ olóòkọ̀. Àwọn àwọn pé tó bá ti ń sọ̀rọ̀ gbọ́nà jẹ́ tí ó wà tí ó gbọ̀n dé

àtẹ̀sí àwọn ọmọ Yusuf náà ẹni tó gbọ́n bẹ́rẹ̀bẹ́rẹ̀ ni wọ́n wípé wọ́n lọ àǹfààní tó wọ́n fẹ́ lọ sí ìwádìí nílẹ̀ ti ṣẹ́wọ̀n láti fi ẹni lọ láti fi lè wá sí wọ́n jẹ náà. ṣé bàbá gbọ́n ní nǹkan kan náà rán ẹ̀rọ kan náà rán wọn lójú ni ọ̀rọ̀ sí ní ọdún tó kíra mú lè ṣe máa ní ìṣẹ́ ọ̀rọ̀ àdúgbò náà. 29 ọlọ́wọ́ ní kọ́ọ́lá aláàrínkùtùn bá aláàrínkùtùn ìlú tó bá wà àti ilé àárẹ́sùn Ẹ̀rìn Yíṣù, àwọn akọ́ àwọn sọ pé Yíṣù bá wọn sọ̀rọ̀ ọ̀sọ́dà ọ̀nà tí wọ́n bá máa fẹ́ wọn wọ́n ni ó ti fẹ́ wọ́n sáà ní ẹ̀fọ́ wọn. Àwọn afáà ní fẹ́rẹ́ nítorí ní gbẹ́gbẹ́ ni wọ́n ti wọ́n lẹ̀ náà lọ nǹkan lánàá. Òun náà ó sì gbé lọ́wọ́ gbé láti mọ̀ pé àsìkò tí tó pẹ̀lú wípé kí òun ohun ọ̀wọ̀ sàlàyé fún wa ṣùgbọ́n tó sọ̀rọ̀ nínú ọjà rẹ̀ ó ti mú rẹ̀ fún òbí tètè máa pé ìgbà ẹ̀kọ́ jẹ́ mi ọ̀bí ṣùgbọ́n a sọ òun náà ni ọlọ́run abẹ́ sàlàyé fún wa yìí tó kàfẹ́ náà wọlé sí ó kíláàsì wọn bá kìdẹ́yìn rẹ̀ tó ó kàn owó rẹ̀ tó ó dáhùn padà sẹ́yìn bóyá wọ́n lè fi ẹni lókìkì àwọn kẹsàn-án wọ́n ní kọ́ọ́lá àríwá Ó ní àríkùtùn títí bá mú tó ọ̀tọ́, ó bè lọ wọn, ìjẹ́ yìí mọ̀, máa bà láyé tó ń lè oòrùn bá wà àrí. Jẹ́yìn pẹ̀lú kí nǹkan tẹ́ẹ̀ẹ́ fún ní ṣùkú wá àfihàn àtọ́mà ìyá rẹ̀ àìsọ́kọ̀ọ́ ti lórí ìṣù ọlọ́run àti ìṣẹ́ fún ìṣù ọlọ́run sáré fún ìṣù nínú ir15 ọlọ́run bá yóò sọ́bí ìṣù ọlọ́run ti ọlọ́run tàbí òṣìgbà tó jù sínú ìgbà tó jù sínú obìnrin ọlọ́run sáré fún ìṣù gbogbo tí wọ́n ti ìpátá yẹnyẹ ọlọ́run padà sọ fún wọn ọlọ́run padà sọ fún wọn náírà fífì tó lọ́wọ́ parí ọlọ́run wa àwọn ayélujára ìrẹ́ ọlọ́run lọ ní ọlọ́run ó ṣe ní wàá sọ pé ọ̀rọ̀ sọ ní àti ìbẹ̀rẹ̀ òjì ọlọ́run yìí apá yìí sọ̀rọ̀ àìsàn ẹ̀wọ̀ ìdí ìfàṣù ọlọ́run láti máa di àmì àmì wọ́n á sọ fún ọba ìgbé kẹ́ ẹ rẹ́sí pẹ̀sì bá pẹ̀sì bá pẹ̀sì bá ọlọ́run wà wọ́n rọrùn. ọlọ́run àwọn ọmọ ẹ̀láì àwọn ọmọ pé olè ti rẹ̀ àwọn ọmọ àwọn òbí mú ṣé wọ́n ká pé ìkẹyẹ lè ṣẹlẹ̀ lọ́jọ́ wájú lè rí ṣe yàgbé lẹ́nu yóò padà wá lọ́la jù lọ yóò padà wá ṣe lára ìdánilá mú ẹgbẹ́ wọn àti àmúkú àìmọ́ wọn lé fún oúnjẹ bẹ́ẹ̀ wọn ní kùkù wọn sàlàyé fún wọn ìpè tí ọ máa ń tẹ́ ẹgbẹ́ fún lóṣù wọn máa fi ìsìn àtọ́mọ ẹ̀yà rẹ̀ àtàwọn ẹ̀ àwọn àfúnjẹ sí ìwọ̀n òye èyí lóṣù ni wọ́n ti ìjẹ́jọ́ fún wọ́n ṣe gẹ́gẹ́ fún ọmọ ìyá yúúsùfù wọ́n gẹ́gẹ́ ọmọ ìyá yúúsùfù náà gẹ́gẹ́ fún ọmọ ìyá yúúsùfù wọ́n mú wá sí ilẹ̀ wọ́n wá sílẹ̀ lítírọ̀nì tó àpọ̀ òṣèrè ìgbọ́n jù lọ lé ẹgbẹ́ òṣèrè lọ fún Ẹgbẹ́ àwọn ìkàkọ́ ẹgbẹ́ àwọn màkà, àrẹ̀yà àwọn ọmọ ọmọ dárí jùlọ lórí ilé ẹ̀rọ ìgbọ́n tó ń jọ sí wọn, ẹ̀rọ lọ́mọ ìyá rẹ̀ náà ń gbà. Bàbá ọ̀dọ́ ìjọ ìròyìn tó bàbá wọn á rò lábẹ́ àrígbé náà ọ̀dọ́ ń jẹ́ ìjọ tẹ̀lẹ̀ bí i ṣe àtẹ̀fòrí ikú bẹ́ẹ̀ náà yóò sófin wọn á kí ìdìyàn tẹ̀lẹ̀. Tí wọ́n jẹ́ ìrìnkú ọ̀rọ̀dọ̀ ọmọ ayé yẹn, àwọn méjì bẹ̀rẹ̀ Sáàmẹ́jì bí ẹgbẹ́ wọn pẹ̀ ní ara wọn bí ní. Ìwé ìgbẹ́mọ̀ ni, àbábá ọjọ́lá ẹjọ́ tí ó rí bára bí ọmọ jọ, wọ́n bá máa jọ pé bọ́lá fún lẹ́lẹ́ ìkejì yìí kọ́lọ́mù ìgbà àgbọ́mọ ìlú lẹ́lẹ́jì kan. Ẹgbẹ́ ọmọ ìgbẹ́ náà bá pé méjì, wọ́n sì máa rí jẹ́ ní máa rárá. Ẹgbẹ́ ọmọ ìgbẹ́ àjọpọ̀ bọ́ Orígbé ní nínú ọmọ ń gbà ní ẹlòmí ìkẹ́lẹ̀ tó fi lè ṣe yọ́ máa bá gba ẹ̀tọ́ ọdún sí ẹ̀wà. Olórí ẹ̀rẹ́ máa di pé méjì lò ìkẹ́lọ́ owó yóò lè bọ́rí sí ìkẹ́lẹ̀ tí ó bá lè gbá fún ẹlẹ́ ẹ̀rọ ẹgbẹ́ owó tó lè gbá fún ẹlẹ́ ẹ̀yọ́ ààrẹ fún wẹ́rẹ̀ ara àgbà èyí ti gbà lọ́wọ́ sí rí ọlọ́bìn ọ̀rọ̀ mẹ́lọ ọdún tẹ̀bí ohun tí tẹ̀fúríkù láàrin ọgbà ẹ̀yà méjì ìjọba ní tó ìjọba ló jẹ́ pé àdíjì kan tó wá tí wọ́n bá kó ẹrú lọ́gbà ẹ̀yà méjì dáwọ́ ara ẹ̀yà méjì ní ẹgbọ́dọ̀ sòfin aláàrin àwọn méjì ẹ̀ẹ́kàn àti ìkàkàn ẹ tó fi aláàrin ìyá àfọmọ ẹ má tó fi aláàrin ọmọ àyà méjì ẹ gbà tó fi aláàrin ọmọ ẹ má tó fi ẹrú yìí ìdí tí ó ń kiri jọ ní ọmọ ìyá ẹ̀ka bọ̀ ewé ọmọ bí àjẹmọ́ ìdánwò mú ọ̀pọ̀ ẹ̀rọ ìlú nìkan. ọ̀nà àǹkọ́lá ọ̀nà àníkùtù náà Lẹ́ẹ̀mọ̀ ìgbàjẹ́ ẹ̀ṣẹ́ sí Yúúsùfù àtọ́mọ ẹ̀yà rẹ̀ lẹ́ẹ̀ tí wọ́n jọ wà pọ̀ wọ́n jọ gbádùn ara àwọn ìjẹ́bẹ́ Yúúsùfù nígbàjọ́ ọmọ ẹ̀yà rẹ̀ kí lókè. Ó kẹ́ láti mú ìdúró sọ́jọ́ rẹ̀. Ó wà tó gbá ẹ̀jẹ̀ ojúmọ́ tó fi ọwọ́ mẹ́rin sínú ara wa. Tó lẹ́gbẹ́ ọmọ rẹ̀ kan wá ní pé ilé ìgbàgbọ́ máa rí ẹ̀bá fẹ́ balàgbà yóò bá rí ẹ̀jẹ̀ yìí. Tí a bá wá sí ilé kan, ọlọ́run ọba nínú kẹ́kẹ́ sí wa dáàbò wò ní mẹ́ta. Tíṣù mẹ́ta ẹ̀ wà ní kẹ́kẹ́ sí wa dáàbò. Tó gbé bọ́ọ̀lù ọba ní káwọn ẹ̀jẹ̀ kẹ́ nínú ẹ̀jẹ̀ yàtọ̀ síra wọn. Ẹ̀jẹ̀ inú ilé kan odidi múra wọn ní máa odidi bọ́lá ti kọ̀ lẹ́sìn náà ẹlọ́pẹ́ tó fún ọmọ ti dì náà ó mọ̀ tó máa lò wá ní ìwọ máa ìjọba tó wá lẹ́yìn ọwọ́ kan ní agogo ní orí ẹ̀rù yìí lọ́gbà gbogbo ẹ̀jẹ̀ olùdarí ní kéjì lọ́wọ́ kan máa ń ìjàkújà pẹ́ Àdébí máa jẹ́ ẹ̀rọ tó wá sápò lọ́wọ́ lẹ́ni tọ́ta àlọ́ àti wọ́n tà. Tó ń tàn bẹ́ẹ̀ kò láti fẹ́ òun àrí yẹn pé ìjábá ti ṣe báyìí rẹ̀ nìkan bá mi. Àwọn ìjẹ́ rántí nǹkan tẹ́ ẹ ṣe fún Yóṣù àti ọmọ àyà. Àmọ́ Yóṣù kò sì ṣe báyìí Yóṣù bá lé nínú ìgbé àwọn olóyún náà láàárọ̀ ìlú. Òṣìṣẹ́ wá tún gàmì lóhùn ẹ̀wọ̀n fi hàn lọ́wọ́ onígbà tó jẹ́ pé ẹ̀rù yóò lọ́wọ́ jẹ́ ní ọ ẹ̀rù ẹ̀jẹ̀ tá a máa ń ṣe yẹn ọ̀nà méjì ló pín sí ilẹ̀ sọ àdìjá hànú ọmọ mẹ́bẹ̀ẹ́ Gbogbo ọ̀dọ́ bí wọ́n lè jí ní o, kò ní wọ́n máa má gbà ẹ̀ṣẹ̀. Orí ti jẹ àìjú gbà. Nígbà máa ní èyí ó ti mọ implication fún mi. Èyí ó ti mọ̀ pé ní kí ní ìṣẹ́lú ìṣẹ́ tó máa pa sí ìlú. Ọ̀rẹ́ kò sí jójẹ̀. Ẹgbà ti lọ lóyún wọn ìlú ẹni náà ẹ̀dùn pé àwọn tó bá ń dẹ́sẹ̀ pẹ̀lú nǹkan bá wọn ó jẹ́ nǹkan tó tẹ̀lé tó bá pé kí àhárà àbàlẹ̀ ó máa ń jẹ́ nǹkan tó tẹ̀lé pé ọlọ́run ọba a máa tún máa ṣàkóso àwọn tó bá ń dá ìṣẹ̀ pẹ̀lú pé kí ni ọ̀wẹ́ àyèmọ̀ tó òun ló fà tó bá ti dọ́gbé ìgbà ìjà wọn wá dẹ́sẹ̀ níwájú ọlọ́run ẹ̀jẹ̀ òbí ti tún bá ń lọ ẹgbẹ́ra ìfọ́lọ́wọ́ ọ̀gá ọ̀rọ̀ ìgbẹ́ ni ọ àìmọ̀kan ló gbé ní ìjẹ̀bọ̀ tó ń lọ ajọ́ náà ọ̀gá tó bá mọ̀ mọ̀ jẹ́sẹ̀ ìjọba máa ní gbogbo èèyàn lọ́wọ́ ọ̀gá fún ìlú ìlú àti ìjà ní àyàfi nílò tó kúlù ọmọdé mọ̀ náà bà ìlú àti ìjà ìlú náà tó gbogbo ojúlé Gbogbo àwọn ẹjọ́ mi ló bá jẹ́ ìbámúṣe kí lọ́fẹ́ tẹ̀lẹ̀. Ó ń tẹ̀lé ìdí mọ́ ní olóògbé. Ọ̀gá máa máa máa máa ti ń sáàmù sí òdá. Ìwọ̀n ọ̀gá wọ́n gẹ́gẹ́ tẹ̀lé kí ní òdá wà lọ́wọ́ ọ̀yọ́ ẹ̀yọ́ òkú tó rí àjẹyẹ mi nínú ìwọ̀n ìjọba lọ́rùn. Ọ̀dà àwọn olùdọ́rọ̀ mi ní nǹkan tí ọ ìjọba yọ ń gbé ọ̀hún àtẹ̀lé. Ó lè pàṣẹ lẹ́yìn ẹ̀yọ́ òkú. Ìyàtọ̀ ọ̀la ni pé èèyàn ń ṣe sí ọ̀rọ̀ àṣà. Ìjọ pé gbogbo tó bá ń ya fún ọlọ́run ọba àti ìyá ọ̀rọ̀ tí ẹ̀ sì ní ìtọ̀ ó sì tún fi yẹ náà àgbà ọ̀rọ̀ bàbá sàánú ìtìbàlà yìí tó wà pípa lórí àmìyàmà ọ̀rọ̀ ti fi sílẹ̀ tí ẹ̀mí ẹgbẹ́ ó ń bà gbọ́n ìdàpọ̀ wà àmọ́ lọ wípé nínú ọ̀rẹ́ ṣẹ̀ kan ya ọ̀rọ̀ ìpínlẹ̀ ọ̀kan lọ wípé inú ni o ẹ̀fọ́ ní kílò kejì náà láyé ní ìkọ̀lẹ̀ kejì náà ẹ̀yẹ ẹ̀dá ọ̀gá ní ẹ̀fọ́ ọ̀rẹ́ àjà àárín ọlọ́run lọ ní àwọn ìlà ìlú ẹni bẹ́ẹ̀ àwọn àṣírí kù wọn kàkí sí ìlànà ọmọ bẹ́ẹ̀ ọmọ bẹ́ẹ̀ bí ẹgbẹ́ ṣọmọ ọmọ ara tó lóṣù ó yá àwọn ọmọ àyà rẹ̀ ó ní wọ́n dípò fún ọmọ dípò fún wọ́n tó ẹni tó jára ìmọ̀ láti rí pé lóṣù jẹ́ tó yẹ pé ọkùnrin rẹ̀ àrí àwọn aṣòmú kù ìwọ́lá rẹ̀ pé ìwà tó jà pọ̀ ìwà àwọn mẹ́rin ìwà tó jà lóṣù Ọba àwọn ìjà rẹ̀ pé àìmàkan ló ṣe wọ́n tí wọ́n wọ̀n dé nínú wọn ọ̀nà náà. Ọ̀rọ̀ rẹ̀ jọ wájú pé ní ó fún wọn ní ogun wọn wọ́n láì ṣòro gbogbo wọn. Lápàá ìdá ọ̀nà ni wípé àìgbọ́nwọ́lá ọ̀nà tí èyí apá àdéhùn ó tàbí ẹ̀bùn yúúsù ìpẹ́ gbogbo tí ń kẹlẹ̀ yóò ọ́ padà fi wáyé yúúsù ti lọ́rẹ́ àdéhùn ọdún wọn lóòrùn lẹ́wọ̀n àgbà náà akẹ́lẹ̀ lọ́wọ́ ìpàdé tó máa gún agún ọdún sí èdè ìpàdé ẹgbẹ́ pé ẹ mà. Sọ ọ̀rọ̀ mọ̀ pé àìmọ̀kan àìgáàlú yẹ́nu kẹ̀kí ọ̀nà sí ilẹ̀ ìmọ̀ àṣìyà. Àìmọ̀ a máa ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rọ tí ó ṣe ọ̀rọ̀ lọ sí ìlú àìmọ̀. Ó dá sí ọmọ ìgbésí àti máa mọ̀. Lóògbé ìgbà ìwọ́n náà máa ń gbé ìgbà àti ìgbésí tó wá wà ní ìjọba ẹ̀mọ̀. Ó tó máa wà ní ìjọba ẹ̀mọ̀ rawa yóò ní màá gàgà àbí gàgà fún gàgà tó tẹ̀lé tó fẹ́ fún yé yẹn dára ló bá yẹ kó bẹ̀rẹ̀ lórí ọ̀pá àrí gàgà tí wọ́n tó fi aláàrin ọmọ àyà méjì à ẹ̀jẹ̀ tó tóbi ní wọn àmọ́ àrí ìmọ̀ ẹ̀jẹ̀ tó tóbi ní ẹ̀jẹ̀ tó a ṣe nínú àyà wọn. Náà قال من الله علينا إنه من يتقي ويصبر فإن الله لا يضيع ìhàyà náìjí ló sọ́jú yúúsù ọlú Bàbá náà ọ̀nà ọ̀rẹ́ wọ́n mú ojú ìfẹ́lẹ̀. Pẹ̀lú sọ yẹn, àwọn náà wá mú ojú gbogbo àlàámọ̀ ìrìn. Ọ̀rẹ́ àjọ ẹ̀wọ̀ wọ́n ní ọ̀rọ̀ tó ń sọ jáde ní pé ààyè ní mẹ́ta Àìsẹ́kẹ̀lá àìsànú tí wọ́n ní yóò tù. Wọ́n pè lọ́wọ́ ìdàmẹ́. Tọ́, wọ́n pè lọ́wọ́ ènìyàn. Àìsẹ́kẹ̀lá àìsànú. Ó lè jẹ́ ní pé àwọn kan wọ́n ta àìsẹ́kẹ̀lá àìsànú àwọn kan wọn ò fi ámbẹ́lì sí bábù dàrẹ́kì ló lọ pé ní ìlú máìkà ìlà àwọn ìlú ìṣe ìbámu lọ́dọ̀ ìdíbọ̀lẹ̀ dàrẹ́kì ló lọ pé ìlú máìkà làwọn ń bá ìlú ìṣe ìwọ̀n náà ìṣe ọ̀ màtẹ̀lá àbúgbà

Wọ́n kọ̀kọ́ pàgbọ́rọ̀ náà ààrùn ìrìnlẹ̀ náà. Ìrànlẹ̀ lè Wọ́n lọ́wọ́ gbé wọ́n bèèrè lọ́wọ́ rẹ̀ pẹ̀lú ìwárásù àfihàn wájú wa. Àìyíká ṣe dájúdájú ìwọ ọzọ lúúsù pẹ̀lú ìwọ̀n Àfáwà orí náà wù, wà látọ̀lẹ́sẹ̀ ìlú ìran náà wù. Ìwọ́lá náà, ọlá ìlàmù sí ó wà ní ìlà àrùn tàbí ìṣù. Láàmù tó wà ní òun náà ní wípé àwọn àfáàrọ̀ wà wò pé láàmú yìí pé láàmú wà pé bá ti ní mú bí dàgbà ẹ ní áńtà ní oṣù táwọn ní wà áńtà ní oṣù yẹn àwọn ní ó wà tó ní yóò wá tí Àwọn akẹ́kẹ́ ló gbà máa bẹ̀ ní àlàámú àjùjẹ àmàlà. Ó lè ẹ̀fún ló kọ bẹ́ẹ̀ wòlé ní ẹgbẹ́ sọ pé láàmì ẹgbẹ́ ajúgbé ìnáka lóṣù. Ààrẹ ìnáka làlá lóṣù. Tò láàmì ẹyọ àdíjú ni ọ. Yóò dìde tí bàbá dé, nàìjíríà áńtà lóṣù ó di là áńtà lóṣù. Tí láàmì ẹ bá dé, ọjà kí ní àbájá ní náka lóṣù tó bá wájú láwọn èèyàn ní àdúgbò ní náka láti wájú nínú àlámú àìsùnjà tó tó bá ti wá sẹ́yìn bá wọn ní ìgbésẹ̀ ìgbésẹ̀ bẹ̀rẹ̀ ló wà náà wà ní nínú ìbẹ̀rẹ̀ náà ó ti wà ní ó ti ó ti yẹ wọ́n ti yẹ pépè tó wà níbi ẹ máa wọ́n tó bá ní ìjọba yẹ ìnáka gẹ́gẹ́ ìnáka àti ìka bọ̀dá àti mọ́kúta àtọwá ní ìfún òfin náà ìyá. láàbì ẹgbẹ́ jẹ́ láwọn òmùdó ara pọ̀ bẹ̀rẹ̀ kọ́ bá nù wà lẹ́jọ́ tó wà ní ọba nù lè jùmọ̀dá. tọ́ba jùmọ̀ àgbọ̀dọ̀ ló dá ló jùmọ̀ àgbẹ̀rẹ̀ ló ti lọ́tọ̀ òṣèlú. láwọn òkè àgbẹ̀ láwọn òkè àgbẹ̀ ẹ̀kọ́ jẹ́ bí jùmọ̀ àgbẹ̀ ló ti tó wá wà ní tó wá jẹ́ kọ́ bá rù fún wọn mú bújàpá tó wà máyé ọwà ní láàmù tí wọ́n sì lé láàmù ti ti dàrí láwà láàpẹ̀ fún làkájà yíṣù àbáàpẹ̀ ní láàmù ìgbòdá lápọ̀ fún bí ó ó ti nà ìyàwó láàmù dára kọ́nà láàmù àbúrà Òṣèlú ìdarí ìrìnà, òṣèlú ìdarí ìrìnà, òṣèlú ìdarí ìrìnà, òṣèlú ìdarí ìrìnà, Ìfẹ́mọ́jẹ́ àìyíká àǹtà Yúúsù, ẹgbẹ́ ìrànlá bá rí wàhálà mílò bí ẹ̀rọ ẹjọ́ sí láàmù rẹ̀. Láàmù ẹgbẹ́ ìgbàlẹ́mọ̀ tó lè ní àǹtà ìlú ìtàdà mọ̀. Ẹjọ́ ń tẹ̀lé láàmù rẹ̀ àwọn ẹgbẹ́ mẹ́ta òfin ìfòwò àìyí mẹ́ta àǹtà ìlú ìtàdà mọ̀ káàkiri. Ẹni ìgbàlẹ́mọ̀ láti láàmù tó wà mẹ́ àwọn iṣẹ́ láti ìtọ́jú àkọsọ́lá náà wọ́n ti káàdà láti áńtà yìí ta òfin kò ṣe ṣe akẹ́kọ̀ọ́ ìsìláàmù yẹn bẹ̀rẹ̀ ní àwọn aráàlú pẹ̀lú kí ní ọrọ̀ sórí ilé ìjọba nù àwọn aláwọ̀ náà ọdún pé àwọn ìpínlẹ̀ láàmú ti ìpínlẹ̀ láàmú tó lọ́la jù àwọn àmọ̀ ẹ̀fẹ́ ti ìlú jẹ́ fún dọ́là ìtọ́mọ̀ náà قالوا وإنك وأنت يوسف قال أنا يوسف قال يوسف أنا قال أنا يوسف قال يوسف قال أنا يوسف فقال نعم لزيادة الإيجاب لزيادة الإيجاب قال يوسف كيف ماذا ọgbọ́n ọdẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi ti tó lọ́pọ̀ tó mẹ́ wọ́n fẹ́ fọ́wọ́n àjọ kí rẹ̀ sí wọn dáadáa kó yé wọn dáadáa tó sọ pé èmi ni yúúsù wà á dáadáa tó nígbà yẹn àwọn àbá mi ní tí wọ́n náà ní pé wọn ò rí bù ní tó wà ní bù ẹni tó yà ń Gbogbo ọ̀rọ̀ tó ń tẹ̀mú wá lórí jẹ́ ètò ọ̀rọ̀ tó ti múlẹ̀. Yóò ṣe àti ọ̀rọ̀ àdéhùn táwọn ọba máa ń fi. Lọ́jọ́ àwọn èèyàn, bàbá wa tó ká abẹ́ ẹ̀ lókè náà tó wá tó jẹ́ ní ìlú ìgbàgbé ìlú ó bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ wọ́n ti bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ ní ìlú ọ̀làpẹ̀ tó mẹ́ta máa dáwọn ọkọ̀ tó mẹ́ta ọ̀làpẹ̀ tó ti jẹ́ ìdáhùn tó dáa jù lọ tí wọ́n ń ṣe ní lókùn mẹ́ta máa jọ dáa Ìgbèrò ìjà sí ìrìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ pẹ́lẹ̀ tó wọ́n lọ́wọ́ ọ̀tà ọ̀pọ̀lọpọ̀ ọdún wọ́n lọ́wọ́ ìlú orílẹ̀-èdè. Bọ́lá kọjá ní ìgbèrè ní Gbogbo náà bá ti ń bá mi àwọn wọ́n ti bá mi. Ìjọba wọn ìfẹ̀ yìí àwọn sọ náà. Ọwọ́ ni wà á dá wa ẹ̀rọ. Ọwọ́ àárín ẹ̀mọ́ kún òun ní kọ́kọ́ iná. Ọwọ́ ní ọ̀sán sí. Ọmọ àyà. Ah, ọ̀sẹ̀ tí wọ́n ti lọ́wọ́ àwọn yóò fẹ́ bá lẹ́yìn ọgbẹ́ àná ìlú tó fẹ́ wí ọ̀rọ̀ ayé wọn. Ẹgbẹ́ wàhálà àti ìmọ̀lẹ́ ẹgbẹ́ tó wá láti ẹgbẹ́ ra wa. Ẹgbẹ́ ní ìlú jẹ òun ọmọ ẹgbẹ́ mẹ́rù dílẹ̀ lẹ̀ ó di ìyàwó alágbà ó di èyí ọdún wọn òwò fẹ́ yìí ní. Ṣùgbọ́n ẹgbẹ́ ìdájọ́ ìjọ tó fi fẹ́ yìí kò máa ń lóyún wa. Ó wá ní kọ́ di lọ́rùn ní ìdáhùn ọmọ ọmọ ọmọ ọlọ́run ọba wọ́n ní máa ń nà lọ́rùn ọlọ́run ti ṣẹlẹ̀ fún wa kí ọlọ́run ọba ti ṣe jámù ọba àdàbẹ̀kùn yìí Bàbá tẹ̀sìrí Lẹ́yìn ìṣirò, lẹ́yìn ìṣòfin pẹ́ tàbí ra ọlọ́run ti fún. Orin bí ẹ̀bá travel rẹ̀ ọkẹ̀ yóò máa parí ní lórí àwọn adélẹ́wà ó rà ní ẹgbẹ́ ẹgbẹ́ àwọn ìyàjọ́ kejì sọ́kẹta ọ̀gbìn ìgbẹ́ náà máa fọ́n sí ohun ògbọ́n yóò pọ̀ àwọn ìyàdé ọ̀rẹ́ ní àti ẹ̀yìn òṣù wọn ní àjì máa rí ní oṣù ẹ̀wà ní wà ní gbé ọ̀rẹ́ ní ọ̀rẹ́ tí ó máa sáwọn yìí ní ọmọ ní kí jọ ọgbọ́n yóò fún wọn náà ọ̀rọ̀ yóò jẹ́ ọgbọ́n yóò ayọ̀ kẹ́ ìjọkùnrin tí wọ́n pàdé àrínà ní ọ̀pàdé ẹ̀sìn lọ́wọ́ ìjọ pẹ̀pẹ̀ orí ńlá ni ọ̀rọ̀ bá dìde lẹ́kùn ilé wa lórí ìnáwó mẹ́rin Àyíká ọ̀rọ̀ Ọwá ọlọ́run ọba ó dìbẹ̀ kò ní wa lórí, ọwá sọ Ẹni tó bá tó bá ọlọ́run ọba dáadáa wáyé tó lè fún ní sùúrù, ẹ máa ọlọ́run ní Ọlọ́run wo ẹbí ńlá rẹ̀ ẹ̀sọ́ fọ́mọ́ bẹ́ẹ̀ sọ máa wọ́n ti máa dáa. Ṣíṣe dáadáa ni ọlọ́run sọ ọlẹ́ fún. Ọlọ́run bẹ́ẹ̀ máa ṣe dáadáa. Wọ́n ti wáyé lọ. Ìlú jẹ́ pé aṣòfin ara wa ń gbà tó pẹ́ ọlọ́run bá ń sọ pé nínú kakọ́ wa padà wá pàdé Tó ara gẹ́gẹ́ bí wọ́n lọ́dọ̀ ọlọ́run ọba Yusuf sàlàyé òun Nínú ìṣòro ọlọ́run, ìfẹ́pẹ̀lújọ́ ọlọ́run ní David ti kọ ohun. Gbogbo tó bá jẹ́ pé ó lè kó mẹ́sìn rẹ̀ tó sọ. àwọn òṣùwà ní oṣù. Gbogbo àwọn ọbẹ̀rẹ̀ ọlọ́run

ó jẹ́ ìrànwọ́ tó jẹ́ pé ó wà. Tó kẹ́rà yìí, òun náà ń gbé ìrà yìí ọmọ ara lọ ìyá àti ìyàwó máa ń yá tàbí oníṣẹ́ra yẹn ọlọ́bí tí ó fi yá sàkíyì dókítà ìdìrán ìyọ́kù ìmọ̀ sàkíyì. Máa ń wọ́n kan ní ìmọ̀ ìyá sàkíyì ẹ̀zọ́ pé wà yẹ sí ìdírù rẹ̀ mọ́ká. Tóbi rẹ̀ lọ gbé ìnáwó tàbí ìṣáàlì ìjọba mẹ́jẹ. Sọ máa ń yá tẹ̀kí òun àjẹ́ máa tó ti yá kí lọ ṣẹ́rí fún ìgbàgbọ́ ọ̀gbẹ́ bá ìgbẹ́ tẹ̀kí. Wọ́n máa ń yẹ wọ́n ló jẹ́ kí ni ọ mọ̀ fún un. Lọ́rọ̀ ti jà láyẹ̀ pé ẹ̀kọ́ wá kà wà yẹ́ sí bí rú ẹ̀kọ́ kà. Ó lè máa bá mú pé wọ́n rí ẹ̀sẹ̀ kí ó ti di ní ààfin. Ó lọ sí kí ni ọ wà yẹ́ sí wà yẹ́ Ilé ọ̀rọ̀ òun pé àà. Ah, ṣẹ́rí tù ní ó bẹ́ẹ̀ ṣe àbí lọ́bẹ̀ ṣe ìrìnàjò pé ẹjọ́ kan ẹgbẹ́ nǹkan pé náà lè kó fún nǹkan lọ́kà láwọn lọ ìjọ kẹfẹ́ tó kú kú yìí yàrá àwọn kà ẹjọ́ kẹfẹ́ sọ àfáàgbà ní ẹ̀ máta ẹjọ́ kẹfẹ́ kẹfẹ́ yìí o. náà sọ́dọ̀ àwọn bẹ́ẹ̀ àwọn afárá òṣèkè àbọ̀gá yìí ó jẹ́ ìkẹ́lá àwọn jẹ́ ní pé sùkúù tó kó wáyé ti dúró nígbà náà á gbàgbé ló náà lọ́wọ́ mi ṣùgbọ́n kí ni wọn sùkúù lọ́wọ́ ló kà àwọn alábàá máa ń ṣe bẹ́ẹ̀. pé pé kò sún ní gẹ́gẹ́ fún ara rẹ̀ a máa mú ìtumọ̀ ṣáájú tó dàbí. ìtumọ̀ ṣáájú tó máa mú láàrin ẹ̀kọ́ fún sùkúù bẹ̀rẹ̀ mọ̀ sún lẹ́ a máa mú ìtumọ̀ kí ni wọn ṣáájú. Gbogbo pé ìjọba orí àwọn ọlọ́mọ wọ́n gbà wípé wàyẹ́ ti lórí ló kàwé ẹ̀ bàbá ń yẹ tẹ̀ sí wàyẹ́ ti lé. Torí ẹ̀ àwọn oṣù bàbá ní pé àlẹ́ ti ìyá ìyàwó lùkọ̀. Ẹni tó bá ayé ilé yẹn kí ọ wọn máa fún ayé. Ìjọba ìjọ mi ní pé ìyá ìyá ní ọ lùkọ̀. Tó bá fi kí ni ọ wọ́n bá yé ìgbé, wọ́n fi kí ni ọ wọ́n. Tòṣẹ́ financial regulation rẹ̀ àwọn fáwọn ìgbàlá ń fún wa nínú tó bá fẹ́ gba kẹ̀lá àti wọn ni kẹ̀lá bá mọ́gbà wọlé nínú kùrà tẹ́lẹ̀ kẹ̀lá yóò lè jẹ́ kẹ̀lá àtòjẹ́ ṣáńgà nǹkan mẹ́ta ló gbọ́dọ̀ fi sínú kẹ̀lá tí ò ní jẹ́ kí ni ọ tí ò ní jẹ́ ṣáńgà tó lè jẹ́ pé orílẹ̀-èdè náà lọ́dọ̀ wọn àkúrò máa ń wà á kúrò àwọn akẹ́kọ̀ọ́ wájú àná lọ́kọ̀ọ́kọ́ bá ojú ọ̀pọ̀nà kan ní láwù àwọn ojú ọ̀nà kan ní láwù ní wípé báwọn alábá ti máa ń ta alábá máa ń ṣe bẹ́ẹ̀ ó ti dọ́gbọ́n báyìí ojú ọ̀nà kan náà jẹ́ pé wọ́n sì ní ọ̀bá ìwà ìdọ̀bí ọwọ́ náà bá mi. wàtá náà ní ìrọ̀lẹ́ Àwọn ìwà ẹ̀yọ́ òṣìṣẹ́ ti pọ̀ pọ̀ àmì ọlọ́sìn ìpìlẹ̀ àmì ìyẹn. Ìjọba kọ̀wé ìjọba ti wò bá ọ̀rẹ́ nǹkan tí wọ́n kọ́ yìí ó bá ń bẹ̀. wọ́n yẹ tẹ̀ sí nínú kùránì ọ̀bá yà ń bẹ́ oṣù náà wọ́n máa ń kọ kùránì bẹ̀rẹ̀ pé wọ́n ò rí kí ní àyè sí. òṣèlú gbà nínú rẹ̀ pé orí náà ra pẹ̀lú àgbègbè wa ìjọba ẹ̀kọ́ bìí nígbà mi yá àbùkù náà wọn. inú ìgbéra kùránì bẹ̀rẹ̀ kù sí ẹ̀ka náà ẹ̀kọ́. sọ bàbá ẹ̀kẹ́ ń fi nǹkan àwọn àgbè láti ka kùránì olùgbàjì lè ní ọ̀rọ̀ olùwà nínú. Wàṣọ́ lára ìlú ti lára dáàbò wà ní kò ọ̀rọ̀ ọ̀bá. Ṣọ́lẹ̀ kẹta, ó náà ní pé sọ́lẹ̀ ní ẹ̀kọ́ lọ́rọ̀ láàrin So, àwọn ìdójú ìjọ mẹ́ta oúnjẹ ìdọ̀dọ̀ ọ̀kẹ́ ọ̀lẹ́ kàkẹ́wà tí ọgbọ̀rọ̀ mẹ́rin tó ní ẹ́. Ìlàkàrà ọwọ́ ìjọ àwọn ọkùnrin láti ọ̀rọ̀ ẹ̀mẹ́ ó tó yẹ tó wá kàbẹ̀ báwọn ní ìkàbẹ́rẹ́ náà tó fẹ́ ní ìlà ìjọba bá rẹ̀ sí mẹ́tẹ̀ẹ̀ta ìjọba tàbá mú kí rán àti wọn tàbá mú kí rán àti wọn lọ́wọ́ mú kí rán àti wọn tí ó kú kọba ti gbé fún ọ̀gẹ́dà ìjọba mẹ́wà ayé ẹ̀dùn òun bàbá ayé àkú dáhàní òun lọ́kọ́ inú àti ìdèkè lọ́wọ́ yóò dà òun dà òun Wọ́n ní pé tí ó kú ká bá ti lè jẹ́ pé nílé ó fún bẹ̀. Nínú mẹ́gbẹ̀ta ẹ, tàbá ilé àríkúké bẹ̀rẹ̀, ààrin ń gbé lọ́dọ̀ àmì. Ṣé báyìí, àbá àríwé kọ́kọ́ náà wù fún òkú. Ṣé ọ̀rẹ́ àwọn àríkò bá rántí mú. Àwọn bàbá ìmọ̀ ìfàá ó kiri ìkáàbà náà, fàá ó kiri ìlànà ìkẹ́ ìlà. Sọ̀pọ̀ مرحبا مرحبا كذلك مسؤول علينا أقلد عليك أقلد المهم أو أنت نيسما إنك لا أنت نيسما وإذا أخي مطلب مطلب ولا رسول ولا رسول نبالي ولا بيع نفسي من أما مطلب هم ولا بام كراهة على تقوى من كل منسوخ نقول كالقراءة من القراءة من الشعر Sọ́wọ́n bí ẹgbẹ́ náà wọ́n sọ̀rọ̀ ìfún àrí pé ẹ bá bí ìbẹ̀rù ọlọ́run bá tó bá ní ṣòwúrú àti náà ń lọ́wọ́ náà láwọn ìlú tí ó wù. Àárín ìrọ̀lá ìlú tó wù sí. Ọlọ́run ọba rò fún owó ìsìn ẹ̀sìn àwọn tó bá jẹ́ ẹ̀yìn ẹ̀yìn. Tòkí láǹfààní àrínà láyà yìí ayàrá máa gbá jẹ ọgbọ̀ pé àmà yúúsù àmà yúúsù gbígbá yúúsù náà olùdí ìgbàgbẹ́gbẹ́ ojúmọ̀ nìlú Adúgbà Yusuf náà àrígbé ọmọ ìjẹ̀kùn tó lọ́wọ́ bá ti lọ́wọ́. Ó ti kọ̀gẹ́ẹ̀tì ìjẹ̀kùn náà, ó ti dùgbẹ́ fọ́lọ́wọ́ bá lórí ìjẹ̀kùn a rí pẹ̀pẹ̀ àwọn àlámọ̀rí méjì tó jẹ́ wípé ó pàtàkì fọ́mọ èèyàn onígbé ọlọ́run kó ọlọ́run lẹ́yìn náà lẹ́yìn tó ọlọ́run ọ̀nà èèyàn gbọ́dọ̀ jẹ́ tó ní ìrúgbọ́n ìrọ̀bí náà. Lọ́yà mi ti wọ́n ọ̀lú làkọ́ ní àtàdàrù lọ́rùn Àwọn ọ̀la ló sùn, wọ́n wá kọ̀ọ̀fẹ́. Wọ́n sọ̀dọ̀dù níwájú ìlú sùn, tàbí ìtànlá olóòtú ìtànlá olóòtú ìtànlá tó jẹ́ pé ìfẹ́ sí wọn nígbà wọn ìyànà máa ń pé ìfẹ́ tó bá gbà wọn. wọ́n sọ pé tàlọ́ọ̀ ní àfọlọ́wọ́ bá búra lọ́pọ̀ yìí ti ṣàwọn mẹ́ta ah, ìwà lọ. Ọlọ́wọ́ bá ti ṣe bá àdá, ọlọ́wọ́ tó mẹ́ta ìwà lọ ọlọ́run ta àlẹ́gbà ìjò wá lọ kí ni wọ́n gbà nínú pẹ̀lú ẹ̀ oríṣi ọ̀nà àwọn ọmọ sọ nípa pé ọlọ́run ọba ta àlẹ́gbà ìjò wá lọ ṣùgbọ́n ọ̀rọ̀ tó fi múlẹ̀ tàbí ọgbẹ́ tó ló súnmọ́ alákọ̀ọ́kọ́ òun náà pé ìwà náà máa ní pé ọlọ́run sọ̀rọ̀ fún oṣù tó fi ọlọ́run bá ti pé ọlọ́run ọba ti gbé ọlá fún ọ̀rọ̀ ìgbà

ẹgbọ́ padà òjì ìwé náà rọ́rọ́ máa já ọlọ́run ọmọ ara ó ti gbà ọ́ lẹ́tà lórí kó ní náà nípa ìjúmọ̀ sí ọkọ̀ ẹ̀ lórí So, àdìmúra kí ni ẹni máa kíyà gbogbo láti òjá fún ra ní ọmọ àtàrí ìgbẹ̀rẹ̀ àǹfààní àbíkọ́sí bẹ́ẹ̀ náà ti fi bá sí wà náà. Wà yìí ń fún yàrá lárúkọ ẹ̀rọ dájúdájú òun náà lárúkọ ẹ̀rọ àwọn akẹ́rọ oníjà yóò ẹgbẹ́ òkèlú kó fẹ́ oníjà kọ́ọ́ sí ẹni tó pẹ̀ ń gbé ìdẹ́jẹ́ ni wọn kò ní pè ní kọ́ọ́ sí kù. ẹ̀rọ wà lórí náà ẹni tí ó mọ̀ mọ́ ìdẹ́jẹ́ ni wọ́n pè ní kíni o mú sí kù. ní kí òkú pé wọ́n ní kíni o mú sí kù. àwọn ará àmọ́ náà. àwọn àmọ́ ah, náà kọ́ọ́dù yẹn òkè lọ mọ̀ mọ̀ dá ẹsẹ̀ òní òní kọ́ọ́dù yẹn ẹ wọ́n sọ pé láyà kúlù Ọlọ́ni àwọn oúnjẹ káàmà báwọn ẹ̀jẹ̀ ó tó jẹ tí ọ̀dá nínú ọ̀nà ọ̀dáwọn tí ọ̀dọ̀ jẹ́ ìlà ẹ̀kọ́ ọ̀sìn fún àwọn tí ó tọ̀ máa gbẹ́sẹ̀. Àwọn àwọn ará wọn jẹ máa ń rẹ̀ ìwà rẹ̀ tàbí àdúrà ní. Tòlúdọ̀ máa dún ara àpàdà ti gẹ́sẹ̀. Àmà. Àmà. Àmà dáa ti gẹ́sẹ̀. Owó tó mú wọ́n lẹ̀ tàbíìsì náà mú wọ́n lẹ̀ ní tàbíìsì kékeré. Tàbíìsì náà mú wá ní kí ní kí. Bẹ́ẹ̀ wọ́n dáa pé wà ní náà wọ́n ọ̀dẹ̀ wọ́n rẹ̀ wọ́n gbọ́dún mú kan rẹ̀ ẹgbẹ́ mi ọmọ pàdé àwọn akẹ́yọ̀ wọn ní ààrùn náà na porta, ah, anfitrião, um ah, ah, aqui a assistente, então já vou So, mana wani sọ pé a mọ̀ mọ̀ sí àìmọ̀ So, wọn wọ̀ jáde bá ọmọ màmá àwọn ọmọ ọmọ ṣe àṣìṣe. Sọ bẹ́ẹ̀, wọ́n rán sàmìta sí nínú ayà yìí. Àmọ́tíwájú láyé alákọ̀ọ́kọ́ ni pé ọlọ́run ọba ètò ẹ̀rí ìsáàmù wá ní bàádọ́ ní ìbáàgì ara ìbá. Ọlọ́run ọba máa ń jẹ́gẹ́ ìfún ju ẹnìkan lọ. Nígbà náà àwọn agbára agbára náà ń gbé agbára ẹ̀gbọ́n ajúlọ ẹ̀rọ ìṣèlú ìgbẹ̀rún. Ọlọ́run gbé ọlọ́run yóò sì gbé ìgbẹ̀rún wọn lọ. Sọ agbára wa jẹ́ ẹ̀dùn máa ń ní ọjọ́ ipò fún ẹ̀rọ àwọn ọ̀rọ̀ ọlọ́gbọ́gbọ́ ìpè ọmọgbọ́ fún ẹ̀rọ àwọn náà ní wọ́n gbà náà àwọn arìnrìn tó ìpínlẹ̀ ọmọ gbọ́ gẹ́gẹ́ àlàáfà ìjọ tó omi ní ìjà káwájú bí láti ti fi rọ tọ́kọ́tọ̀ gbọ́ gẹ́gẹ́ ó ní bùkárà àdúgbò ọmọ àtúntọ́jú àdékò ọ̀pọ̀ bẹ́ẹ̀ tó ló ń kọ́ bẹ́ẹ̀ jù náà wà káwọ́ bá kó ojúbà ọlọ́run lọ́wọ́ ẹni tó ọlọ́pàá pọ̀ jẹ́jẹ́ dùn pé àwọn òṣì ọ́ ọmọ ń darí ní ọ̀rọ̀ ara lọ́mọ ìwọ́n ṣe ọ́ orí yìí jẹ́bi mẹ́ta ọmọ kọ́ wọn mọ́kọ́ ọmọ ọmọ yẹn sẹ́yìn ó tún tọrọ túbọ̀ lọ́wọ́ ẹni tó ọ̀sẹ̀ ó tún tọrọ lọ́wọ́ kò sí àwọn àti ṣe ìṣe ìṣe ìgbà ní àti ìgbà aláya ọ̀sẹ̀ ní ṣe ìṣe náà ìṣe ìṣe ọmọ ìjọba wa ń ṣe ìṣe ìṣe ọmọ ẹgbẹ́ ọmọ àti ọmọ àtàlà fún àti ìjọba aláya ní ìṣ bá lọ́jọ́ lọ́wọ́ ṣe ní ṣe ìgbàláwọ́ ayé òun yóò sára yàtọ̀ ó bí àyè ọ̀gá ṣe ní ṣe ìdòwò ṣe ìdòwò ayé wọ́n sọ̀rọ̀ àwọn ẹgbẹ́ ọ̀nà àwọn ọ̀dọ́ àtọ́wà lé ní pé yálà ní gbogbo àwọn ọmọ ìyá yóò ti kọ̀ǹfẹ́ǹsì pé àwọn jẹ́ lẹ́sẹ̀ ara ní àwọn ará yóò sùn wọn láti kọ̀ǹfẹ́ǹsì wọn jẹ́ ẹlẹ́sẹ̀ kákàlọ́ ní ọdún tó عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين كل ما تقريبا عليكم Yúsù ọ̀rọ̀ já ìran nílò ní Yúsù sí wọn nígbà tó sọ̀rọ̀. Wọ́n ní ọ̀rọ̀ jáde lẹ́nu Yúsù sí wọn pé láàkẹ́sì rí ìgbà láàkẹ́sì rí. Ọkọ̀ ọmọ wọn pé títí ní ọba àtẹ́kù kẹ́kẹ́. Ọkọ̀ ọmọ àwọn ọba ilé gbogbo ojú sí ìgbà wọn. So láàkẹ́sì rí ìgbà àwẹ́ ìkọ̀ ìyàwó. Tẹ́lẹ̀mọ̀lù lánàá. Tẹ́lẹ̀mọ̀lù kí lọ àfẹ́sẹ̀ ní ìlú. Tẹ́lẹ̀mọ̀lù lánàá. Bẹ́ẹ̀ ló ń gbé. Gbogbo àwọn tẹ́lẹ̀mọ̀lù tó lọ sí wà rẹ̀ pọ̀ ní. Inú kẹ́rọ̀ náà sí ẹni pé àní nìkù, àmì nọ́mbà. Sọ kéèyàn báyọ̀ nígbà wí ní Búnyà. Olùsúnmọ̀ rẹ̀ láwùmù olùsúnmọ̀ rẹ̀. Tàkò ilé òkú olè túmọ̀ rẹ̀ takùnrin kù olè túmọ̀ rẹ̀ tààyírù olè túmọ̀ rẹ̀ mọ̀ ádábà olè túmọ̀ rẹ̀ tó tààmìlì olè túmọ̀ rẹ̀ tàòbíkù olè túmọ̀ rẹ̀ ìmọ̀ akẹ́kọ̀ọ́ àtẹ̀sẹ̀ gbogbo wọn lọ. Gbogbo àwọn ilé aláàbọ̀jà mọ́ta àti dáadẹ́ lórí ọ̀sùn, mọ́ta àbúmọ́ ọmọ dá ajá pẹ̀lú fún ọ̀rọ̀ àwọn ọ̀tún mẹ́ta ìṣeré ìbò ojú àṣà ọ̀dà àwùjọ àtàlọ́ba àríwọ̀ tó wọ́n kọ́ ju ọ̀rọ̀ ọ̀dọ̀ nínú rẹ̀. Ìrọ̀lẹ́ àwọn ìjọra títí àwọn ìjọra wọn lọ pẹ̀lú àwọn ìjọra tí ìjọra ìjọra wọn lọ. Àwọn ọ̀rọ̀ ìjọba ti bá wọn lọ́kà tí ìṣìkà tó dáwọ̀ ẹgbẹ́ lọ. Wọ́n lè bá wọn lọ́kà kà lọ́ọ̀kù. Bá wọn lọ́kà lọ́ọ̀kù àlẹ́ Báwọ́lọ́kà lọ́wọ́ ìlàkà, báwọ́lọ́kà lọ́wọ́ ìfúnkà. Ọ̀pọ̀ta ẹgbẹ́ ẹ̀nà, àwọn tó ti jẹun ìpínlẹ̀. Ó ní àwọn bẹ́ẹ̀ tẹ̀sílì Buhari ní táwọn èèyàn ní òǹdó ní. Nínú mẹ́ta tẹ̀sílì kò ní ọ̀nà rẹ̀ ní bẹ́ẹ̀ téèyàn ọ̀dá kọ ẹ̀sẹ̀ téèyàn tẹ̀. Àwọn ẹ̀jẹ̀ ó wà lóṣẹ̀ tẹ̀sílì, téèyàn ọ̀dá kọ bí se báyìí fún mi ó ṣe báyìí fún mi ó wà ní kẹsìrì ó wà ní kẹsìrì. ẹlẹ́ẹ̀kejì o wà ní kẹsìrì ìbò ọ̀rọ̀ o kí ni òkú mi ò ní ṣe á ṣe ṣe ní ìṣe burúkú ni ó ẹ̀ṣẹ̀ ní ẹrẹ́ ó wà bẹ̀rẹ̀ ìyàgbúnà lórí ẹ̀ṣẹ̀ ìwọ́n àbúkú ti a náà fún ojú bí àlékún fún ẹni ọdún ọdún ọdún ọdún ọdún kú kí ó wà ní tẹ̀sírí tẹ̀sírí ti jẹ́ kẹ́lí màkàlẹ́ pé ó lóbi ní àkúpọ̀ ọ̀gẹ́bà àbá ìsàlàyé tẹ̀sírí bá rí bẹ̀rẹ̀ pé tí nǹkan ọdún yẹn ń jẹ́ kó bá àárín jẹ́ ẹ̀há ìtẹ̀sírí fún mi àlè àlè tó لا تجريب عليكم اليوم Gbogbo ọjọ́ bá ti jẹ mẹ́fẹ́ tí ó mú àìdára bá ní àbídá àwọn abìnrin tí ẹ̀sẹ̀ yìí, àbídá lẹ́gbẹ́ àwọn ọmọ ẹgbẹ́ bí ó ṣe kí ìjẹ̀kọ́ máa jẹ láàrin ní ọdún kò sí mọ́ àlẹ́ ìkù fún ẹ̀yà ẹgbẹ́ ẹgbẹ́ nínú ọ̀rọ̀ ọmọ ìgbẹ́ ẹ mọ́ra bí i nínú ara wọn ẹ̀sẹ̀ rẹ̀ yìí. Sọ ọwá ní ìyàwó tí ó rùn máa rò yàtọ̀ Sọ orí ìgbẹ́ ibi jẹ́ pàtàkì àmìyàwó. Má lọ ọmọ ẹgbẹ́ òsì ní jẹ́mà ẹ̀rọ méjì wà láàrín òsì ní gbé ní yóò fẹ́ ní àjẹ́ òkú ìgbé tùú yìí lónìí yìí ọ̀rọ̀ ẹ̀sẹ̀ tó kọ́ sí abẹ́gbú yóò sì kò sí ẹ̀sẹ̀ lábẹ́gbú òní. orí ìgbé ṣé àwọn onígbọ́lé bẹ̀rù ìgbé ìgbé tó bá dọ̀ yìí. ẹgbẹ́ mi ẹ̀ tó bá dọ̀ la. ọ̀rẹ́ kù yé o. ṣé àwa lè ọ̀rẹ́ ìgbúlé jẹ́ máa ṣẹlẹ̀ ẹ̀ ló jẹ́ pé àwọn àbúrò àwọn tí wọ́n wò ó gbé rárá. ó lè fẹ́ wọn bí ó jẹ́ ìjọlójẹ wípé ẹ̀kí wọn bùrá jọ àrẹ náà ní ibi yìí tó mo fẹ́ di tààràyé náà ní òkúlé náà kò yé wa dáadáa a rí pé ti àlìyá ohun yẹn sọ́ọ̀dù wọn àgbẹ̀ kò dẹ̀ sí ìjẹta níbi látẹ̀sẹ̀ ríba àlẹ́ nìkan àwọn ọmọ àwọn olóògbé àlìyá ohun àwọn yóò dúró rẹ̀ yára bá bẹ̀rẹ̀ ara wọn ní àlìyá orí àwọn igun lẹ́gbẹ́ òdúdú. Ṣé àríyá òun rẹ̀ ọlọ ọba ara yẹ̀rù fẹ́ Ọ̀yẹ́ kí òjò lórí àyẹ́ ọmọ orí àyẹ́ ìpínlẹ̀ òjò. Ìgbọ́n kò tún ilé ẹ̀rí ọ̀rọ̀ ọ̀hán sáà gbẹ̀rẹ̀ àwọn ọ̀gá àwọn ìdáwọn. Ìgbọ́n àṣírí wájú bá ń jọ ọ̀rọ̀ ọ̀hán sáà gbẹ̀rẹ̀ wọn ni ọ̀rọ̀ náà wọ́n ní. Wọ́n ní àìlá tẹ̀sẹ̀ ní bá àìlá ọmọ wọ́n ti tó tún lẹ́nu pé lónìí lọ́wọ́ àwọn ọmọ ọ̀dẹ̀ yóò jẹ́ lọ́lọ́pàá forí kì í òní ìmọ̀lẹ́gbẹ́ ọmọ forí kì í láti ṣe lọ. Ìrẹ̀kọ́ ọba ìdílé kí ni ó àárín ìlú. Ó ń gbé wá láyé ni. Ó dára ọdún gbogbo ní ìlú ní àárín. Ètò ìníkan àgbà ní ìlú àgbẹ̀ àti ẹni ò ní lọ Àlọ́bẹ̀ ìtí àpàṣù sọ ẹ̀ orílẹ̀ ní àwọn òun ni ká ń gbó lórí láàtẹ̀sì nígbà àṣẹ ìgbò. Ẹ kò sí bẹ́ẹ̀ ìmọ̀dápọ̀ ìfẹ́ ìgbò. Òun يغفر الله لكم Lọ́mí wọn ọba yóò ṣe kí lọ yóò tàbọ̀ ìsì ẹ̀ṣẹ̀ fún ní kò ní ọwọ́ ọmọ tàbọ̀ ìsì. Tó yóò bí lọ àdúrà ní jẹ́bí nínú lọ́wọ́ lápù. Lọ́dọ̀ àwọn ọba èyí lọ́pàá fún wọn kùnà, wọ́n jí ìgbẹ̀rẹ̀. Tọ́lọ́lẹ́ عنده مالي عنده مداري اللهم يرحمه عنده أمر عزيز أدواء فكلمة الدعاء اللي لا تبقى له أدواء قال عمليك يمينه obìnrin àrùn tó orí ìdùnnú aláàánú dọ́ọ̀lì irú wọ́n ìjọba bí irú sùkú yìí òun náà lọ́mọ ìjọba bá náà nínú lọ́dọ̀ àti àti àti tó náà bá lọ́dọ̀ ìjọba wọn bá tó wọn lọ́dọ̀ àmọ́kà padà ìdájọ́ ń dá ìlú mọ́kàn. Ọjọ́ àgbà mọ́kàn padà iná bá ti ní òṣèlú bá wá dúró sí ẹnu ọ̀nà àbá. Sọ ó tara sílé ọlọ́run. Màá ní ìgbà mọ́kàn náà. Òṣèlú bá ní àlàkàmùlẹ̀ ìgbà ní alẹ́ ní sọ́dá kan wá padà. Ọ̀pẹ̀ ìfọ́lọ́run. Òṣèlú ti ní ọ̀rọ̀ ah, sọ́dá kan wá padà. Wọ́n sọ àdéhùn ìlú ونصر عبدا فأولى يسمعوا لو وهزم الأعداء وحده ولم يساعدوا يسمعوا فسمى قال ولا تظنون ìgbà ìbò ẹgbẹ́ àwọn ìlú ìpínlẹ̀ káàkiri òjò ìjẹgbó gbàmọ́ta àwọn obìnrin tó dúbọ̀ tó ọ̀rẹ́ akùnkẹ̀rí ọmọ àyàfi mìíràn wọ́n mú akùnkẹ̀rí bàbá tó bí ọ̀rẹ́ ìrìn ọmọ ìrìn inú ó ní àpàlẹ̀ kọjá àmìta àti lágbàáyé àwọn ìgbà tọ́bá wọ́ orí ìwádìí ọ̀sọ́bá ní wà á ná àkúmúrù kàmà kọ́wọ́lá ákùnrin Àwọn èdè tí náà sọ̀rọ̀ náà bí ọmọ náà ní ti gbégé lọ láàpẹ̀sẹ̀ ní bàbá lẹ́yìn fún. Tó máa máa dọ̀. Wọ́n ló wọ́n lọ́wọ́ ẹgbẹ́ ọmọ ìjọba ìgbé èmi o àfihàn tó àwọn kan. Bàbá mi sọ̀rọ̀ yẹn ká òun ti ń dára àwọn àyà lọ́gbọ́n tó ń Owó ní tó ní kí ló wọ́n ti sọ fún bàbá àwọn ní pé ah, ọwọ́ ti bà yìí. Ìjàdé ìjọba ìjọba ìjọba Oṣù bàbá mi wọ́n sọ̀rọ̀ ní ìgbà ẹ̀yẹ́ kí ni nǹkan wò. Sọ̀rọ̀ ojú wa ń kí ìgbọ́n ọ̀sùn sọ máa wò. Sọ̀rọ̀ wá bá mi lónìí. Sọ̀rọ̀ bàbá bẹ́ẹ̀ rẹ̀ wọ́n náà. Sọ̀rọ̀ ọ̀rùn màmá onáwà ní àwọn ènìyàn rẹ̀ ni wọ́n tún pọ̀ bí wọ́n ìṣẹ̀lẹ̀ náà fún àwọn ìdẹ́gbọ́n ọ̀rọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ ọ̀ká náà máa jẹ́ kí ni ọ̀hún ká máa ṣe àkóso ẹgbẹ́ bàbá wọn tó wọn àtẹ́kọ̀ọ́ ní tó wá fẹ́ bọ́ sọ̀rọ̀ nínú ara yìí ìgbà àwọn akẹ́kọ̀ọ́ wájú wọ́n ní àwọn afáàmọ́ jẹ́ sí bá bí jáde mẹ́ afáàmọ́ jẹ́ àfún àyè ìkọ̀mọ̀ sáání àwọn ìyá àfún ìgbà mẹ́jọ nígbẹ́ ẹ̀sẹ̀ ó bá àfẹ́sẹ̀ lọ́wọ́ wọn nítorí máa wọn máa ẹnu bẹ́ lọ́wọ́ bá àfẹ́sẹ̀ lọ́wọ́ wọn ìbẹ̀rẹ̀ nígbà ìtawà àforíjì lọ́dọ̀ àwọn ọ̀pọ̀lọ́ wọ́n ní sùkúrù sọ pé òun ní ìlú ọlọ́run máa bá ń fojú Kí ọ̀bá wà lọ́dọ̀ àríkọ̀ tágbàlagbà yàtọ̀ mọ́ wà láàrin méjèèjì nípa ìdílé àbùkátà fún yà ọ̀dọ́ tètè mọ́ bí àbùkátà àgbàlagbà méje ní o nípa ìdílé àbùkátà ó sì rọrùn òkè wí. Ìjọba àwọn afọ àwọn ọmọ ìgbẹ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ àforíjì rẹ̀ àwárí ọ̀rẹ́ ìgbà ìwà àforíjì rẹ̀ náà àwọn àjẹjọ́ ń gbé sáájú ṣe kan ọ̀dọ́ bàbá àpàrí ìrìnlẹ̀ ìrìnlẹ̀ ọ̀run Àwọn ọ̀gbà ní olórin méjì ní ọ̀dọ́gbà náà náà. Wọ́n wà àwọn ẹmọ́ra ní mi. Ẹni tí mo ní mo kò rí sí ní ìrọ̀wọ́ àpá àwọn ọ̀rọ̀ ní ìgbùgbẹ́ lórí ìtàmì ìrìnlẹ̀ Ọ̀rọ̀ ọlọ́wọ́ ló dá àwọn ohun ìgbà fúnra. Ẹ bá fúnra náà máa ń dán. Ọ̀gá wọn yìí lọ sí sọ sẹ́yìn. Mo ò gbọ́ pẹ́ńpẹ́ lórí ẹ̀. Ṣé o ló pẹ́ńpẹ́ lórí ẹ̀sẹ̀? wọ́n lọ́wọ́ bí ọba máa ń ọba àwọn ọba àwọn ọmọ ìlú ọ̀ká mi gbẹ́yà ọmọ ìlú ẹ̀sìn ìlú ẹni bá àwọn òṣèlú lẹ́yìn ọ̀sẹ̀ sí àwọn ọlọ́mọ ọmọ ìlú ká àwọn ìlú ilé ní ọmọ ìlú ọ̀sẹ̀ máa ń jẹ́ pé yíwọ ẹni kan èèyàn bá tẹ̀ mọ́lẹ̀ ọdún tí ìgbọ́dọ̀ fún mi fún yàrá bẹ́ẹ̀ máa ń borí díẹ̀ láyé àtìlọ́sẹ̀ láyé ìtàgé ìjọba jẹ́ pé àwọn ìyàwó gbogbo ẹgbẹ́ Ṣé àwọn onídìí wọ́n yọ ní ohun inú ọkọ̀ rẹ̀ fún yìí? Àlọ́pọ̀ àwọn ọ̀gá ẹgbẹ́ mẹ́ta ni ọlọ́pàá ẹgbẹ́ ló fún ẹni lọ́jọ́ kẹlẹ̀ àwọn ọ̀gá ẹni ní Wọ́n wá náà bẹ́ẹ̀ sọ pé àwọn ọ̀gbọ́n ìgbàgbọ́ Àwọn ọ̀rẹ́gbà rẹ̀ lọ́wọ́ ìgbìmọ̀ ìgbà pẹ̀lú ọjọ́ kẹta ní ìgbìmọ̀ ìjọba náà wọ́n tí ọlọ́pàá ti ní òjìná tó máa bá tó àbájá nínú ara ìmọ̀ ìfẹ́ àìgbé yíṣù tó ní tó ní àmùsùn òkùnkọ́ lọ́dún tí àmùsùn ní lọ́pọ̀ àti máa ń lọ àgbà kẹ́kọ̀ọ́ tó tẹ̀sí ìlú ní ti yàrá Kí ọdún tó àdá àfẹ́ tó bá yẹ pé wọ́n bá ń ké ń yàn àárín bọ́lá tàwọn ìlú sùn lẹ́yìn ìpàdé àtàwọn ìlú kò wọ́n. Àwọn afẹ́ ìjọba ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ní akọ̀sílẹ̀ àpọ̀lọpọ̀ ọlọ́run ọba jẹ́ àmọ́ ẹ̀ka máa gbọ́dọ̀ mọ́. Ọba alájẹ náà kọ́ lọ́wọ́. Number two, number three, number four, number five, number six, and number, number seven, number two, number eight. Káwọn obìnrin kan ìbéèrè wọn ránṣẹ́. Naam, ìbéèrè lẹ́ẹ̀kan náà. Tí ó sì lè fi bẹ́ẹ̀ lábẹ́

Batteria.

uma forma. نعم وصل نعم. إذا، Náà, you. Ìbéèrè àwọn obìnrin lẹ́sìn dá. Wọ́n ní sí ìmọ̀ bá ń kírun lọ́wọ́. Ó ti ṣe ṣúgbù, ah, ah ọ̀rọ̀ ìdílọ́fẹ́ nìkan, bàkọ́ ò náwọ́.

pé ìtumọ̀ ẹ̀rọ tó yá ìwọ̀n àwọn tó tó máa ń yáyọ̀ ìwọ̀n bá ti pé wọ́n ní sàfẹ́sọ lóde. ó ní kó rẹ́ bẹ́ẹ̀ sì ṣe lọ sọ sí fàìdá yìí wọ́n ń ṣàlàyé àwọn ọ̀sẹ̀ tí wọ́n ti kú. ọ̀ àlàfo lè ní ọ̀rọ̀ yóò wò sí àná. kìí ní ilé àjọ lọ́dọ̀ sí i. àlámọ̀ ìlú rẹ̀ ṣé nígbà tó ti pé a lè máa kẹ́kọ̀ọ́ bàbá yìí. Nílẹ̀ náà tí wọ́n á fún ọmọ àwọn ọjọ́ ẹgbà tí wọ́n ń ṣèdájọ́ ìlera ìlera. Thank you wọ́n ní tí imam bá ń kí wọn lọ́wọ́ tó wá yasó kí ni ó ṣiṣẹ́ wọ́n ní kí ni ìtumọ̀ hikma wọ́n ní tẹ́yàn bá sálámà tó wá yasó tó ní ìrùn ni àdúgbò ní ìrùn bóyá tí ó bá sí sálámà tán ni ẹni ẹfẹ́ sọ bákan náà wọ́n ní tí obìnrin ò bá láwẹ̀ ṣé ó lè ka Qur'an Now, Lórí tó wá níwájú ni, alábàtàrà rẹ̀ nítorí tó tó tó ní wọ́n tó àwọn ìṣẹ́ tí ó wá àsìkò rẹ̀ sí. Ìgbéra lákọ̀ọ́kọ́, ìgbésọ̀ wọn ní tó ti fi sí. Ìgbéra lákọ̀ọ́kọ́, òun láti fẹ́ láàrín tó tí wọ́n ń tẹ́lẹ̀ láàrin ọmọ àgbà sí ọmọ àgbà àwọn ẹ̀kọ́ wà ìṣẹ̀lẹ̀ jẹ́ ìṣẹ̀ dáadáa fún wọn tó ọmọ sábà àti ìjàmbá wọn ṣe ìtàn ẹ̀fọ́rí sí wọn wọ́n tún ṣe ní ẹ̀fọ́rí sí wọn wọ́n tún ṣe ní ẹ̀fọ́rí sí wọn. àwọn amíṣẹ́ báwo ni ẹ̀jẹ̀ ṣe lórí ìlú ọ̀rọ̀ náà lọ. ìtọ́jú ẹ̀ka máa ń ṣe náà ní pé ìyá ti dọ́ọ̀tì ẹ̀rọ ìyẹn ìlò tẹ́lì náà máa bá lò ìlò wípé wọ́n bá fẹ́ dé ìjàmbá nígbà náà fẹ́ máa dé ìjàmbá ẹwà ní ọlọ́jà ẹwà owó láti ìpínlẹ̀ ẹ̀rìn ẹwà ní ìgbà owó tẹ́ bá ti mọ̀ wípé tó bá ti ẹ̀gbẹ́ lọ́gbọ́n gbogbo tó òun lẹ́màá ìkẹ̀kẹ̀ nínú ìsìláàmù àwọn ẹ̀ka wà wọ́n ṣe ìjàmbá tẹ́lọ̀ fẹ́ ṣe ìjàmbá ẹ̀ báyìí wọn ò ní tọ́pọ́ yẹ̀wọ̀n lórí wọn wọn ò ní tọ́wájú náà ẹ̀yìn wọ́n máa àwọn òdílé wọn tó rí ní wọ́n kẹ̀tù wọn wọ́n ní olórí tó máa kẹ́lọ tó jẹ́ ogun pé àwọn eléyìí wọ́n lè fi jàmà o gbọ́nà wọn ní tẹ́bá ìlú ìjọba ti jẹ́ àwọn jẹ́ pẹ̀lẹ́sìpẹ̀sì ọ̀gbẹ́sẹ̀ kò jẹ́ kí òògùn ìyẹn òkú lè gba ọ̀yà náà nù láàrin ìrìn àtọ̀jẹ́ kí òògùn lò láàrin ọ̀wọ̀jẹ́ ọ̀rọ̀ láàrin ìrìn àwọn wọ́n náà máa lò ní jọ́jọ́ lọ́jọ́ ìṣẹ́ ẹ̀rẹ́ náà ló máa lò fún ọwọ́ àwọn ọmọ ìmọ̀ àwọn ọ̀dọ́dọ̀ mi máa ìgbọ́dọ̀ rí ọmọ ẹ̀dá kò sí tó ṣe fún mi tó fẹ́ràn èèyàn lẹ́ni àmì máa bá ti fi hàn mẹ́ni ẹjú rí bẹ́ẹ̀ ni owó òní sàkó sí ẹgbẹ́ náà ló tún abá lò tọ́lá tí bá lò bẹ́ẹ̀ kò rí ní ní ọmọ òṣìṣẹ́ lókè mú olè ọmọ lọ sí ẹ̀mà fún ní ilẹ̀ máa ní jẹ́ ẹ̀rọ ní jẹ́ máa ìrìnlẹ̀ lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ ní bá lórí ilé ìgbà rẹ̀ ní padà ọ̀tẹ́jẹ̀ lọ́wọ́ àwọn ìpadà mọ́ ìjọba àwọn ìyàwó olóòwò ìjẹ́ ìgbé láwọn mọ́ ni ẹ̀yà ìkéjì ní ìjẹ́ ìgbà bẹ́ẹ̀rẹ̀ ọ̀nà ìgbẹ́rẹ̀ àgbà àtàwọn ìkẹyìn nígbà tí a bá fẹ́ sí wọn. A fẹ́ ká bó sí orí àbájé lẹ́yìn ìgbà tí àbá fẹ́ àbá fi hàn tán. Ẹgbẹ́ àwọn nǹkan wọ̀nyí, àwọn afá wa sọ̀rọ̀ máa tán rẹ̀. Kò lè má máa nípa bí nǹkan náà báyìí. Ìfẹ́jọ́ àwọn afá wa ni wọ́n tó lọ rọrùn. Wọ́n lọ lọ́rùn. Ìjẹ̀bú wọn lọ́wọ́ máa kí àwọn ojú ààrẹ sọ wípé akẹ́kọ̀ọ́ pé wọ́n àkọ́kọ́ wọn sọ̀rọ̀ ewu ọ̀nà máa ń kàrà àwọn àwọn àwọn ìlú wọn. Náà bá ní ìlú pé sọ̀rọ̀ ìdìbò múlẹ̀ ìfẹ́yìn wọn. Ó ti dìbò múlẹ̀ sọ̀rọ̀ ọ̀sán. Tó dáwọ́ ní dáwọ́ àwọn ìgbé à kẹ́kọ̀ọ́ àdọ́rà bìbí ìdá àbàdọ́ wàtúwà wàtúwà òru. Sọ wàtúwà kàkàrà ajúrú ìṣàrà. Bàbá ń dáwọ́ láwùjọ àwọn àbí ìdìrà àwọn fáwọn ìjẹbẹ́ra o àwọn wọn fún ara pé báyìí báyìí báyìí wọn bá ti kékeré ìgbà ní ṣùgbọ́n kò ní ìta bá ń bẹ̀rẹ̀ ní ẹ bá bẹ̀rẹ̀ sí o ó lè nínú owó sọ ẹ bá fẹ́ bẹ̀rẹ̀ yóò sínú kóso múnà tó àjẹ bísímìlà kóso múnà yẹn kó sì sínú pẹ̀lú ẹ̀ ó ti sẹ́ ó ti kẹ́kọ̀ọ́ bí àwọn arìnrìn àárá àkọ́kọ́ náà bá bá ń sọ òbí ti sọ ọ̀dà ọ̀nà àárẹ̀ ọ̀fẹ́ mọ̀ lọ́wọ́ ìwọ́n wọ́n á sọ̀rọ̀ ìgbẹ́ ọ̀dà máa yẹ. Ìjọba ti ti omi láti sọ ìbẹ̀rẹ̀ ìdọ́kà kan ní pé ṣé ti dì múlẹ̀ àti òde kí ọmọ. a kà ọ̀pọ̀ náà máa fún àgbẹ̀rẹ̀. Tó lẹ́yìn ìgbà tí a bá ilé ìgbẹ́ níwájú ojúmọ́ ilé òjò lọ́sùn bí ìbí ìgbà lọ́gbọ́ orí olùgbà ìwájú lọ́sùn láàrin máa ń sọ náà àbẹ́rẹ́ ọ̀rẹ́ tí mo ń gbà ọ̀gá ìgbésẹ̀ yóò ti gbà gbogbo gbà ní àdúgbò àwọn amẹ́jú mi ọgbà ilé ọ̀gá máa rẹ̀ ní inú ilé tí mo tà nígbà tí mo ti pè é lọ́wọ́lọ́wọ́ wípé olóòní tà wá kú ọ̀wọ́n lọ. Bí ẹ̀rọ ẹgbẹ́ bá gbá ọlọ́run èyí fọ́ ọ̀wọ́n lọ bẹ́ẹ̀ nǹkan lọ́wọ́ àwọn ìyàwó wá sí ẹlẹ́sẹ̀ náà wà ní ọ̀wọ́n. Ó yí ìyá ẹ̀sẹ̀ yẹn yóò wò sí ìlú. Ìgbà tí mo ti àwọn afọwọ́sọ nígbà bẹ́ ẹ̀sẹ̀ múlá gidi kọ́ tó ní kó ṣe sọ́ni. Àmì ìjọba ẹ̀sẹ̀ wá sí ìgbà tí wọ́n mú wọn bá bí gbogbo ṣe nǹkan ẹ̀rọ wọn bá bí gbogbo ṣe nǹkan yóò kọ̀kọ́ wò pé ìjẹ́ni kò wọ́n ẹ̀ẹ́dẹ́gbọ́n wọn bá bí gbogbo wọn ṣe yẹn ìṣe tó wọn ọ̀bá ṣe kí ló bẹ́ tẹ̀yìn ẹ̀ lọ. ewé tó mọ́ra ní bíyà sáré yóò tún ọ̀bẹ tí wọ́n bẹ́ tẹ̀yìn ẹ̀ lọ máa ní à àgbọ̀nbọ̀ nípa kẹ́rẹ́ mẹ́ta ni yóò pa ara rẹ̀ kẹ́rẹ́ mẹ́ta ni ó ti pa lẹ́gbẹ̀ẹ́ kó lè pa ni. tó lọ́wọ́ níbi tó bá fi ṣe ẹ̀rẹ́ á ṣe jùlọ á máa fi á máa láti fún orí ẹ̀dà Ẹ̀gbáre ìgbà wọlé, èyí ó ti rí pé ó ti rí èyí ó ti jìí nínú òdòdó pé ààrùn. àwọn ilé ìlú ti yẹ̀ nígbè ẹgbẹ́ èèyàn nílé ìlúkẹ́yọ̀ òkú àwọn a wọ́n máa tún sọ nípa wípé ìnà ọmọ ọmọ gbèsè ẹ máa tún ọmọ gbèsè lọ́wọ́ fún ọmọ ọmọ gbèsè yìí tó bá tọrọ tó bá tó bá méjì náà tọrọ yọkọ̀ tó bá lé ẹ̀jẹ̀ yọkọ̀ tó bá lé ìwọ̀n náà ọmọ ọmọ tó bá ọmọ gbèsè ní ọgbọ́n jìnnì. tó bá tó lọ tó bá lọ́wọ́ rẹ̀ state of Nigeria lábẹ́ wò. Ẹgbẹ́ ìgbàgbọ́ pẹ́sẹ̀ ìgbọ́sọ̀ jẹ́ ìgbé tó ọba ti jẹ́sẹ̀ kẹrìntọ́ ọmọ náà jẹ́ tọ́lá ìgbà ọdún wa ń gbà state of mind nínú ẹwà nígbà ní ẹ̀rẹ́ tún ma ọ̀run ní pé ní o ní padà pé bí ẹ̀sẹ̀ ń náà lọ wọn. lórí ẹ̀mà kẹlẹ̀ ẹ̀sẹ̀ ní ìlú ní ọ̀pọ̀ owó ò ní padà pé bẹ́ẹ̀ mọ̀ ẹ̀rọ òwe rà ẹgbẹ́ ní kí n dúró báyìí wọn ń gbẹ̀bí ẹ̀ máa ń gbẹ̀bí. ìgbẹ́ ní ọ̀rọ̀ tí wọ́n máa jọ lọ. ẹni tí fọlọ́run ṣe yẹ̀yẹ́ ni wọ́n pẹ̀lú ẹni tí àwọn ẹgbẹ́ àtúntò ìgbà fọlọ́run ṣe yẹ̀yẹ́ ó rán àwọn àbọ̀n látọ̀rọ̀ sí ìbámu ẹgbẹ́ owó jáde jàre olówó ni àwọn ọ̀rọ̀ mìíràn lọ jáde jáde lọ́rọ̀ ìyọkẹ́lẹ̀ fọ́lọ́ sí òsì ọ̀rọ̀ ìyọkẹ́lẹ̀ fọ́lọ́ sí òsì ọ̀rọ̀ ẹ̀yọ̀ ni wọ́n ọ̀rọ̀ bí ó lè ti jẹ́ ìjọba ẹ̀kọ́ ọmọ ṣe mọ́. Torí jẹ́ pé ìjọba ní ẹtú wà ní àwọn tó wọ́n tún máa ń rìn nígbà tó ń tó bẹ́ẹ̀ tún wá ọgbọ́dọ̀ tún wá náà. Ìyá bàbá bá tún wá lọ́nà fún ẹ̀yìn ìpínlẹ̀ olùkókó òní lọ́wọ́ ọmọ lọ sí i. Ó sì lè gbogbo jẹ́ ọ̀rọ̀ lọ́wọ́ tó ti jẹ́ tẹ̀lé ní gbogbo ẹ̀ So, you know, you know, mọ́tò ọ̀gá mi ọkùnrin òyìnbó nípa pé, you know, bàbá àgbọ̀dọ̀ mọ́tò ọ̀gá mi tára bá ti lè pàṣípò ẹ̀sẹ̀. Tó wà ní mọ́tò rẹ̀kùnrin ọba bí lọ, ó máa lò. Mọ́tò ọ̀gá mi wá bẹ́ẹ̀ mọ́tò bí bẹ́ẹ̀ ní ìkẹ́lá rẹ̀ fi wéyìn ìsìn ní pé ó ti ìṣẹ́jú márùn-ún àti ní fóònù tó ẹgbẹ́ mọ́tò bá bí àbùkù ìwé náà ẹ wà lẹ́nu fóònù rẹ̀ ó fi oníjà ní pé àbùkù ti fẹ́ lọ ó ti gbé ipa nígbà ọgbọ́dọ̀ kí ni ó bá ti ọ̀gbọ́n. Báyà mọ́ mọ́ ẹ̀kọ́ tó bá ti epo dé tó wà lórí àlọ́ àbí. Ọ̀gá àwọn ẹ̀kọ́ ti ti gbà wọ́n ọ̀sẹ̀ wọn. Ìtọ́jú wọn ni. Òtítọ́ bìbí lè rọrùn ní pé Olórí àjò, olùjàmọ́ra fi ń rọrùn ìrọ̀rùn méjì. Olórí ìrìnàjò, òṣàkùn ìkọ́lé pé a kí rù mọ́ sí ìlú. Bàbá ìlọ́rọ̀ àìyànlọ́rọ̀ àìyànlọ́ àìyànlọ́ ọ̀dọ́ bàbá ìgbòho ogun. Ẹbí kìí kan lọ pé kí lọ, kí kẹta bá bá jẹ́ mẹ́ ìgbòho ogun. Ó dúró, máa kẹ́ ọ̀dọ́ gidi ni. Ó ìdájọ́ àwọn ìtàjọ́ àrẹ̀ àwọn ọ̀rẹ́ àgbẹ̀gbẹ̀ ọ̀rọ̀ kí o ṣe àti ọmọ plẹ̀ àti ọmọ mọ́tò àti ọmọ lẹ́nu rẹ̀ lọ́rẹ́ ni wọ́n bí ìjọba ìgbìmọ̀ ní orí igi tí wọ́n fi okùn gbé sílẹ̀ lẹ́nu ìjàmbá ti di ọ̀rẹ́ gbé orí igi láti ọmọ orí nira tó bá ti jẹ́ pé ojú má ti kò wọ́n lọ́wọ́ sí ọmọ ẹ̀wọ̀n bá ní wọn ẹjọ́ wọn ní láàká ìmọ̀ ní ṣé ìdásọ́jákọ̀ rẹ̀ pé ènìyàn ló túnmọ̀ sí pé ènìyàn ló túnmọ̀ sí ìdásọ́jákọ̀ kékeré ọ̀sẹ̀ tó ń sàn tó mọ́ pé bá a náà fún àgbà pé ìkẹta ń fún un. Sọ̀rọ̀ ìjọba fi ti dúró àjọ bá ọjà bẹ̀ sọ́dá pọ̀ lọ́jọ́ lọ́wọ́. Sọ̀rọ̀ gbogbo fóònù mi kan ń tọ́jú ẹ̀rọ ìgbàgbé náà fún àwọn ẹ̀rọ òbí ọ̀rọ̀ ìgbàgbé náà láwọn oníṣòwò náà wọ́n mọ̀ àtọ́ ti pé ọ̀sẹ̀ ó fi mú sọ pé kí n tọ́ sí ìgbàgbé ó ń jẹ́ ọ̀rọ̀ ẹ̀rọ mi náà níwà ló níwà ló má di bí ìgbè àwọn ẹ̀gbà pé bẹ́ẹ̀ kí ẹ̀sọ́ ọlọ́wọ́ mi gan ṣùgbọ́n lẹ́nu ìjáwà ọ̀gá ìjọba tó ní ẹgbẹ́ bá fi ṣe àti ẹ̀sọ́ ọ̀gá ìjọba ẹgbẹ́ wọn jẹ́ fún ọgbọ́n fún ẹgbẹ́ ìdílé ìjọpọ̀. Àwọn ọmọ àti ìjọ yóò gbé ọwọ́ ẹ̀yìn. Ọmọ ẹgbẹ́ ní mẹ́rẹ̀ẹ̀sì wọn ká máa bẹ́ẹ̀ ìjọba wọn yìí. Ó lọ dá. Bí ẹ̀mọ́ bẹ́ẹ̀ ìjọba rẹ̀. Bọ́dọ́ wá bẹ́ẹ̀ Èdè bá ayé jẹ́ ọ̀pọ̀lọpọ̀ kí ni ó, ìgbọ́gbọ́n máa ṣe ìṣẹ́yà ara sí ìfẹ́ kò jẹ́ ìgbé kí ni ó, wọ́n máa bá mi sí. Orí ẹni wà tí ọmọ ìgbé òun jẹ́ ìṣàn ara ènìyàn. Àtẹ́jẹ́ àwọn kìlẹ́kọ̀ọ́ wà pẹ̀lú àwọn kìlẹ́kọ̀ọ́ náà, tí àdébúlé máa lò pẹ̀lú ẹ̀. Ẹ̀rí àbájá ní ọ̀rẹ́ ọ̀rẹ́ láti nípa wọ́n fẹ́ ọjà tó òfẹ́ kọ̀ọ̀kọ̀. Ṣé ó kàn dọ́pọ̀ àwọn ẹ̀sìn ìdí ni ọ ìyá náà pọ̀? Ọ̀wá ń jọ pé ọmọ lọ sàbọ̀n. Ọmọ máa ń sọ

Ara àpàmìta orí máa yà nínú ọjọ́ ẹ̀ṣẹ́ àti ìrápàdé wọn lọ. Ọ̀sọ̀ rẹ̀ sí ayé ẹgbẹ́ máa bẹ́ẹ̀ ṣe kí ní o. Nínú ọjọ́ wọlé kẹ̀rá ti ṣáádá, ibi kẹ̀rá ti ṣáádá orí ẹgbẹ́ nílò ìgbẹ́ méjì náà. Ẹ̀rẹ̀ kẹ̀rá á ti mọ̀ sí ọ̀pọ̀ òun ló ń lò. Ẹgbẹ́ Àwọn olùdíje ìhàrí kẹsí lọ sí ìlú. Wọ́n ti wá ń ṣàkóso àwọn ìgbìyànjú lọ́wọ́ àti àkọ́kọ́ wọn kàwọ́ yìí. Tó bẹ́ẹ̀. Tó àwọn ìlọ ìjẹ́ ìjọba ẹgbẹ́ ìgbà àmójúkú àyẹ́bí, àmójúkú olùsùn, àyẹ́bí lọ sí àmójúkú ọ̀pá máa yàrá ìdílùsùn ìsàmójúkú fún àwọn bàbá rẹ̀ tẹ́lẹ̀ àmójúkú àwọn bọ́mí rẹ̀ fún ọ̀sẹ̀. Ìjọba mẹ́rin náà ni ẹ̀bùn eh, lọ́wọ́ ọmọ àìsàn ìjẹ́ mùsùlùmí wọn ni. orí ẹgbọ́dá tó ti tẹ̀lé lọ́ta ìsánlò. Tó bá ní Mùsùlùmí gbogbo tó ti tẹ́lé padà bẹ́yìn wá, tó ní ọlọ́ọ̀bá ń dáfà. Gbogbo àìdá tó ṣe Tó ti Pero yo no lo hago con los cambios. Me digan que lo voy a o si esto yo va a implicar en el tema de Allá me guía para que mi santo va a estar, pero la idea de mi vida. No, no, que sí que se me preocupa. Por la dignidad ya me está estable. O mi se no fue. Ìjọba yìí, òun ni màá dákọ̀ orí pé òfin lọ sí àwọn ọmọ sí ẹgbẹ́ ó lè mọ̀ pé jọ báyìí orí àwọn ẹja tòun lọ́dọ̀ wá mi sí àwa ilé ìsọgbà abẹ́sẹ̀ gbogbo mẹ́jẹ̀mú wà ní ìdánilá táwọn sẹ́wọ́n ní pé ní ọjọ́ ọ̀gbẹ́ ọ̀yẹ́ ẹ̀lẹ́ ọ̀rọ̀ mọ́ wà lọ́jọ́ àwọn bẹ́ẹ̀ bọ̀dá mọ̀ ẹ̀ fún ìkẹra yín tí wọ́n bẹ̀rẹ̀ pé ìjọba bá ìgbòho òṣìṣọ́kẹ́ tó jẹ lọ́wọ́ ẹ̀rọ tó jẹ lọ́wọ́ ẹ̀fún ni ọlọ́dún ẹ̀ ń bí ọ̀sán ọwọ́ ẹ̀fún ọdún ọ̀sẹ̀ ń lọ owó náà tó ń bá ọgbẹ́ òun sára ẹ̀ lè fún ọgbẹ́ gẹ́gẹ́ lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ fún ìjẹ̀kẹ́ kan ẹ̀rọ tó máa lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ lọ ajá ìlú àwọn ìta lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ láti lọ ṣàlàyé pé owó yí o lọ́dún oṣù ní bọ̀. tó yóò ní gbọ́dọ̀ mọ ìfẹ́ tí wọ́n ní ẹ̀rọ tó kó fún lọ. ààrẹ ní náà ti sọ̀rọ̀ àdúrà àdúrà àbí ẹ̀sẹ̀ ìdúró àbún ẹni tí bá ń ṣe ìdìlọ́ra ìdọ́rù àbí ìmúkúsí rẹ̀ lọ́wọ́ nínú rẹ̀ àti òrò owó san ẹ bá ṣe ọ̀rọ̀ tí wọ́n ń gbàgbà fún. kí wọ́n bá ṣe lọ́dọ̀ adájọ́ ìsáàmù constitution ló ti báyìí wọ́n kọ̀ọ̀kan gba gbogbo dúkìá ẹjọ́ jẹ́ ẹ̀rọ wọ́n ṣe bẹ́ẹ̀ àmì ṣe bẹ́ẹ̀ fún orúkọ àwọn àtàwọn àbára bẹ́ẹ̀ wọ́n ní gbọ́n káàdì sí ìlú ọ̀dùn kan so àlẹ́bí náà lẹ́nu bá wí ẹran lọ sí mẹ́rin àlẹ́bí wọ́n gbọ́n jábàlì àlẹ́bí ṣe bẹ́ẹ̀ àwọn tó jẹ lówó wọn bẹ́ẹ̀ gbà owó ààrẹ ti gba ọmọ dúkìá rẹ̀ òmìnira mọ́ wọn kò dún tó tán ààrẹ tó dàbẹ̀ nǹkan wípé tí gbàǹkà bá dé tí wọ́n bá dé dé òun ọ̀fun níbẹ̀ yóò fi lè fẹ́ràn gbèsè rẹ̀ bàbá ààrẹ ti ti kú ọ̀rá bá àbò bá kiri ìgbẹ́ ààrẹ ti dàbẹ̀ ògùn ní ọ̀rọ̀ dábàá tó ń sáré lé lọ ààrẹ ti dàbẹ̀ ògùn ní ọ̀rọ̀ ààrẹ ti dàbẹ̀ ògùn ní ọ̀rọ̀ ọlọ́pàá tó wá bí olùdí pé àtàkì ọlọ́pàá tó wà lọ́wọ́ pé àwọn láìpẹ́ wà lọ́wọ́. Èló tẹ̀lé ọ̀nà mi gbé nípa èdè lọ́nà ìjọba. Àwọn lè gbé àwùjọ dá ló lọ láwọn ọlọ́pàá. Ó dàbí wọ́n lọ rí pé báńkì kan báńkì ìsìláàmù. Ìsìláàmù ọlọ́pàá kan wọ̀ ní ọ̀sẹ̀ wáyé. Òṣèlú ìjọba ọgbọ́n ẹ̀rọ tó pọ̀ ní ọmọ ọmọ Sọ̀rọ̀ náà bẹ̀rẹ̀ ìjọba wa fún wa ní ẹ̀sìn àbí ìjẹ̀sìn ló kì í sọ̀tẹ̀. Ṣùgbọ́n àwọn ọmọ ọdún lé díẹ̀. Sọ ọmọ sọ́ọ̀lì máa ti di sọ rẹ àwọn òbí náà bá ti wà pẹ̀lú ìjọba ìdílé sọ́ọ̀lì. Ìjọba tí mo lọ lórí àyè iṣẹ́ àwọn àwọn àgbẹ̀ ìwọ̀n. Ìyá ti sọ̀rọ̀ ọ̀dọ́ wọ́n yà mí dá. Orí tó ń yẹ ẹ̀gbọ́n ní kọ́ sí fáǹkì náà wà sí. ìjọba ọ̀sán fún ọdún tó ti nǹkan tá a it is. No, abẹ́kẹ̀ ìṣòṣì yóò dàbí. Kí àpàtàkùn ìṣẹ̀lẹ̀ àwọn nǹkan mí, àwọn ọmọdé gba owó dápò rẹ̀ sáwà sọ nǹkan mí fún yàn. Èyí ni a fẹ́ kí wọ́n ti gbà mí, kí wọ́n jẹ́ bá lè ti rí ara. Èyí ni a ní a ọgbọ̀n láàrin àjẹ́ àjọ mẹ́ta nínú ìjọ ìgbẹ́ nínú ìjà. Ìgbọ́dọ̀ àjọ mẹ́rẹ́lẹ́rẹ́ ní kò sọ pé lẹ́yìn ọ̀rẹ́ dájú tí a bá ti wà pẹ̀lú ìjọba àwọn ọ̀gá ìjọba ìjọba lè ní ọ̀hún yọ wà tí a bá bẹ́ẹ̀ wọ bí tí ìjọba wà ìjọba yọ sí báyìí ẹ̀yọ́ ìgbẹ́yẹ̀ bí ọjọ́ sí báyìí kò sọ pé lẹ́yìn ọ̀rẹ́ dájú. sọ èrò tí ìjọba gbèrò onígbẹ́ bí ìjọba ní ìpínlẹ̀ lọ́wọ́ ìjọba ní ilẹ̀ ìpínlẹ̀ àti olóògbé gbèrò nígbà òní ọgá àwọn bá àfẹ́ká fẹ́ inú kó dákẹ́ kó mọ́ sọ̀rọ̀ inú kó sọ̀rọ̀ kó mọ́ mọ́ dìde lọ ọjọ́ àìsàn bí o ti bí àlámọ̀ ìṣúná ní ilé ayíká wà ní ìṣẹ̀lẹ̀ tó ohun tí tíjọba bá gbé wá ẹ̀wọ̀n abẹ́kì jẹ́ ẹ̀ tó ti wá sàlàyé òdodo ìbájọba ṣe.

Ele não origina ele, já vai vir o acondinho. Ele morre, ele fala algo assim. Ele morreu só, agora ele agora ele só ele diz, olha, tu foi tu aí agora ele diz não, olha lá. É gente que ganha de uma coisa. É assim. Isso é um monte de coisa. Àbíkọ̀ yẹn ni, ẹ̀ ẹ̀ ti ṣe lẹ́wọ́n ní àbíkọ̀ yẹn ni, làwọn ti ṣe àwọn ẹ̀ ìfọ̀nkọ̀. Ṣé ìfọ̀nkọ̀ yẹn rárá? Ìfọ̀nkọ̀ yẹn rárá ni ìgbẹ̀rẹ̀ ló ń pè kẹta ìrè ẹgbẹ́ bàbá abẹ́ tí bá yóò àwọn apára Ah, wọ́n sọ wípé bí ìtumà ìtumà wisdom kò ní jẹ́ ìtumà ọ̀túnmá ní ìtumà wisdom kò ní jẹ́ wọ́n jẹ́ pé ìwọ̀n kárámà lọ́wọ́ wọn tó bá sọ ọ̀tí wà ní parí kárámà ìdúró rẹ̀ fífò ọ̀tí wà ní parí kárámà ìdúró rẹ̀ fífò wọ́n àbájẹ́ pé olóyún tó bá kárámà ẹ̀yà kan olóyún kárámà kan tó bá

táwọn ẹgbẹ́ lórí ìgbẹ́ ọ̀dà tí bá fẹ́ kí wọ́n yà bá àdó ìsálámà kan ṣe sálámà rẹ̀. Ọgbẹ́ mi kí jẹ́ gínà. Tó bá sáwọn àgbáyé ọdún sálámà tó kí lẹ́yà bá àdó sálámà lè jí ọba wọ́n ti ní ọgbọ́dọ̀ wọ́n tààrà mọ́rùn-ún. Ọdún sálámà lè jí olóbi ìmúlẹ̀ jù. Ọgbẹ́ mi, ọdún sálámà bẹ́ẹ̀ tí ó máa ń sálámà tẹ́lẹ̀ ti báyẹ̀ Ìjọ́ àwọn ọdún ìpọ̀lọ́ ìfẹ́ olùkàkọ̀ ọ̀rọ̀. Òkèrè kankan, bẹ́ẹ̀ àwọn tó wé lọ́gbùn àmàlù, ọkùnrin lọ́gbà. Tọ́wọ́ àríṣì bẹ́ẹ̀ kò ní ìgbàmú àti ìgbọ́ yìí, àríṣì bẹ́ẹ̀ kò ní àwọn ọ̀rọ̀ àti ìgbàmú. Rọ́ọ̀dù ìgbàmú gbogbo ọ̀nà tí àwọn gẹ́ni gbára lé lórí wípé kí obìnrin tó ti ájọ fún mọ́ta ọ̀rọ̀ wípé ìfẹ́ ìtúntún dáadáa tó. ṣùgbọ́n ọ̀rọ̀ àwọn àbáàdì ní ká jù lọ ni. wọ́n àfikà ọ̀gbọ́n ní àwọn àbáàdì dá jù lọ sí wọ́n lè mú. tó wà sí màá àwọn àbáàdì dá jù lọ sí máa lágbára ni. wọ́n àbáàdì wọ́n lè yìn àwọn àbáàdì dá jù lọ ní ṣùgbọ́n gbogbo àgbàdà ní ìbá méjì ìṣìnáwó gbẹ̀dọ̀ láti gbọ́wọ́ wọlé. Ṣùgbọ́n lọ́nà àwọn àpá àwọn sábà máa wà bẹ́ẹ̀ lágbára bí Sàwùdí. Wọ́n sábà máa ń pọ̀ sí káyé pé àbá àdó sáré ju ẹ̀wọ̀n sọ̀rọ̀ yìí. Wọ́n fi eré ìtàn ní ìbá àpò ní o. Ẹgbẹ́ àwọn àgbàjọ́ wá sọ yìí o. Òbẹ́ àwọn ọmọdé kì í ní ìràwọ̀ sábà àti ìsìn. Ìjà àwọn àjọ ẹ̀já máa lọ nínú ẹ̀já máa tó tó wọ́n lè rí ìjọ mi bá àrí o ìjọ pọ́ lẹ́rẹ̀ mi wọ́n náà sọ wípé wọ́n bẹ̀rẹ̀ wá àtọ́bẹ̀ ìjọ ń wà ní ẹ̀rí yóò rí bẹ́ẹ̀ wọ́n tó fún mi wà lẹ́rí yóò rí bá wọ́n ní lórí mi bá àrí pẹ̀lú àwọn àbáyọ̀ wọn máa ń bẹ̀rù bẹ́ẹ̀ wípé ó bẹ̀rẹ̀ ó máa ń gbé wọ́n náà wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìbọ̀tà nítorí wọn lé nínú ọ̀gbọ̀n àti ọ̀gbọ̀n